túmọ̀ sí pípẹ́ láti gbéra sán gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé súrà yìí súrà tó fòrùkọ́ọ̀nù ni adẹ̀bí ṣàlàyé fún wa nínú tí wọ́n pè ní alùfòrùkọ́ọ̀nù gẹ́gẹ́ bí ó kọ súrà yìí jẹ́ ọ̀kan nínú ọkọ̀ tí alùkùránì ń jẹ́ tó tá bá sọ fún wa àmọ́ bí wá léèrè láwọn àyè mí pé kí lórúkọ míì tí wọ́n tún pè alùkùránì yàtọ̀ sí alùkùránì á ní kí ni alùfòrùkọ́ọ̀nù nínú ọkọ̀ míì wọ́n látún lè pè á lè pè ní sábà nàtàní والقرآن مجيد so ó wà ní àwọn orúkọ eléyìí tí Allah subhanahu wa ta'ala tó fi ń ṣe òpin láàrin irọ́ àti kíni àtòdodo àti láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ àti láàrin ìmọ̀nà àti ìsìnà àbí Allah subhanahu wa ta'ala mẹ́jẹ̀ká sí ìnà ọlọ́run ìyẹn náà pàtó jẹ́ pé súnra inú tí ó kò sínú òun tàbá wo tí ogójì àti mẹ́rin sáfà kà fún wá sí nígbà tí alá ní amúta sáàbù. wípé kàsáàbù òwúrò anna àtàrà hùn ilé ànábì ìyẹn ìyẹn túmọ̀ sí wípé láti fún ní ẹ̀mí ìgbìyèlé àti láti lè dùn nínú ṣe má dákan o ara ìní dákan rẹ já fàṣírí ti ń bẹ lára wọn fún ẹ ní àwọn aláìgbà ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ so ó máa ń dóyà lóòótọ́ téèyàn máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó wò bá gbọ́ àti lọ tó bá jọ̀rọ̀ náà àmọ́ bá dàdà fẹ́ bu omi tútù sí lẹ́mìí ó ní amta sábù márùn-ún anna àfẹ́ràn hùn wípé ọ̀pọ̀ àwọn tó ń bá sọ̀rọ̀ wọn gbọ́ wọn gbọ́ o. Yẹ́sùmẹ̀rún àwọn yàkìlú. A rí pé ó ti gbígbọ́ sáájú yàkìlú. Ṣákùnlẹ̀ sọ pé wọ́n understanding tó ń tẹ̀ bá wọn sọ. Lórí pé ní tàbá gbọ́ nìyẹn máa lé jẹ́kí ní ìyàmà lé ní digest. Èyàn lè ronú pẹ̀. Àṣírí àbá gbọ́ kò lè ṣe digest kò ṣe sọ. Ìyẹn túmọ̀ sí pé Allah subhanahu wa ta'ala ó ń pè lákèésí. Má sọ̀rọ̀ ìtinú ọ̀ ní láti máa tẹ̀síwájú láti máa tẹ̀ máa létí ni àkọ́kọ́ nǹkan àkọ́kọ́ ṣe ni pé kí wọ́n kọ́kọ́ rọ̀rọ̀ yẹn gbọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n wà aráyè ronú pẹ̀ wọ́n lọ́pọlọ àmọ́ má rò pé gbogbo wọn ni wọ́n gbọ́ nǹkan sọ amtahsam anna aktharahum má rò pọ́pọ̀ wọn yasma'un ìtumọ̀ pé ajẹ́ pé apá kan wọ́n gbọ́ àmọ́ pọ̀ wọn ò sí kí ni kò gbọ́ àwọn ya ìlú má rò pé wọ́n tiẹ̀ wá lè ronú nípa tó ń bá wọn sọ wá sí tó fà á tí ò jẹ́ kí wọ́n lè gbọ́ tọ́pẹ́sọ̀ pé wọ́n wà lè lo ọpọlọ wọn ìyẹn ni wípé inú ilẹ̀ ọ̀rọ̀ wọn àbí aláàfíìlẹ̀ mọ́sàpánú ẹ̀bá wọn lò ó ní inúhùn àwọn tó ń bá sọ̀rọ̀ yẹn ìlà márùn wọ́n sì kẹ̀kẹ́ ìlà kalẹ̀ àníhàn wọ́n am, a ti mọ́ fọ́kún tó ti yé 5 Quran five a rí ọba abẹ́là ń rìn fáà sí àlàyé tó ẹranko mẹ́rin kan tó ti yé nínú ẹ̀ ní màálù àgbò ewúrẹ́ àkúnmí ìyẹn ní àwọn yẹn wọ́n dàbí dáadáa tá a máa dàjẹ́ sí sọ ìlà ọ̀rọ̀ wọn ò yàtọ̀ sí Mais pariwo abẹ́ ń play music lẹ́gbẹ̀ẹ́ tábà ẹ bá kún sílẹ̀ òkú fẹ́ sáfà nílẹ̀. wọ́n yẹn ni pé ọkọ̀ ń gbáriwo ni ẹ̀ẹ́dẹ̀ ní sílẹ̀ àbà máa ń gbọ́ ẹ̀sùn àǹfààní tẹ̀rù lórí ẹ̀ ó lè má ṣe dáadáa. àti tàbá ara wọn jẹ̀ kí nílẹ̀ haúsá wọ́n wá so agogo mọ́ wọn lọ́rùn kì í ṣe nítorí àtẹ́sín ìtumọ̀ ẹ̀ pé tó bá ti ń dẹ́sẹ̀ tó máa ń gbọ́ sáǹdì yẹn yóò máa jẹ́kí yóò máa haraka rẹ̀ yóò máa jí yóò máa jẹ́ ras kí n sílẹ̀ wọ́n fẹ́ kó ẹ̀sìn ó sáré ní aago tán so máa lọ́rùn kì í ṣe fún dísáìn nìkan àpáti pé wọ́n tírèlè lórí àwọn kankan ibẹ̀ kọ́ la fẹ́ lọ àmọ́ ń tọ́ bá dẹ́gbà sọ ní wípé lẹ́yìn tí dáàbà ní ìsábà tètè gbọ́rọ̀ bẹ́ẹ̀ lé lórí kínú wọ́n lọ́lọ́ mọ́ sí wá léwúrẹ́ bẹ́ẹ̀ lé lórí kínú ló padà wọ́n tún nà lórí kínú orí pé kò gbọ́ wọ́n lẹ́ ń sìn ìlà kàlà àná àmì ọ̀rọ̀ wọn dàbí dábà wá ní ẹlùm àdọ́lù sàbílá báyìí ó dà àwọn tá a sọ yìí wọ́n tún sọnù ju dábà lọ tó tó túmọ̀ sí pé ká máa rí yẹn kan tó ń gbọ́rọ̀ ọba dẹ́dà ọ̀rọ̀ ọba dẹ́dà ò bá ṣe láǹfààní ewúrẹ́ dábà wúlò jùlọ àtọ́jú sẹ̀lẹ̀ yìí láì tọ́ba dẹ́dà sọ wípé dábà wúlò jù wọn lọ àwọn olùmọ̀ nítorí pé dábà ẹni tí máa ń fún kò wá ìtọ́ba dáadáa ó ti gbogbo ìdára ìfún wa tí wàá máa bá wa sọ̀rọ̀ káàní sáǹfààní lórí ẹ̀ àdébẹ́ bàbá wúlò jù wá lọ ọmọ ọmọ sọ̀rọ̀ wa bẹ́ ẹ wo gbogbo ìdára eléyìí tá à ń yẹ wo wẹ́dà wa these days kí èèyàn sọ wípé tàlẹ́ ni tí ń ṣe yẹn tó yẹ ká lè ronú pé ọlọ́run tó fún mi lójú tó fún mi nímú ìjọ tẹ̀yà bá débi tá ti ń sanwó gba oxygen ní ìwọ̀n ìpele àsọ́lọ̀ ìṣòro fóun tí ń da sí kíni wọ́n ní ẹ̀kọ́kọ́ lọ dá bó ti twenty thousand ẹ lówó kíni ọlọ́wọ́ atẹ́gùn afẹ́fẹ́ inú ògbò ọwọ́dùgbà ọ́kílẹ̀ pé ṣùgbọ́n wá calculate oxygen tí ìyà tí ti ń lò jọ kan ti bí wa ìyẹn túmọ̀ sí pé tábà tó rẹ̀ kàn fún lóúnjẹ ó mọ ń gbọ́rọ̀ tó rẹ̀ lẹ́nu ẹ wo àwọn ewúrẹ́ lẹ́yìn bá láwọn kan ìgbọ́rọ̀ tó ẹ̀ nípa kan àti gbọ́rọ̀ lówó rẹ̀ báyìí wọ́n bá pè lókọ rẹ̀ wọ́n kí gbé o ìrètí gbé lẹ́sìn bá kí ni yóò máa bọ̀ ṣe ẹ̀mọ̀ yìí kí tẹ́lẹ̀ mi bá pè kò ní ṣe kí ni kò ní dáhùn kò sí tí òjò dáhùn torí wípé òǹkọ́ ló ń fún jẹ dábà mọ̀ọ́rẹ́ fọlọ́ọ̀rẹ́ wáyé táwa ta jẹ́yàn tá mọ̀ọ́rẹ́ fọlọ́ọ̀rẹ́ àmọ́ tó lè jẹ́ ká gbáyà ẹ̀yẹ òun láyà tó ṣáájú rẹ̀ àyà tó ṣáájú rẹ̀ ó ní tó pa tí òun fi gbọ́n أرأيت من اتخذ إلهه هواه أفأنت تقوم عليه وكيلا أرأيت من اتخذ إلهه هواه Omi olùjọ orí àbótí ẹ̀rọ mú nígbà àwọn tí wọ́n mú ìfẹ́ ẹnu wọn lékìlò ọ̀dọ̀. Ajẹ́ tó gbogbo ẹni tí bá ti ń tẹ̀lé ìfẹ́ ẹnu rẹ̀ ọ̀rọ̀ ọba dẹ́dà kò ní rí gbọ́ tọ́pọ̀ sọ pé yóò ṣe kí ni ìdí gbogbo alamọ tó ń pè nífẹ̀ẹ́ nu self desire ni wọ́n ń pè nípa mi rónìí gbogbo ṣe ní gbogbo ọ̀dọ̀ tó lè ṣe mi láǹfààní nì ṣé gbogbo sẹ́yìn aró náà ní máa jẹ́ oore fún yẹn ni fàjẹ́ wípé ọba dẹ́gbà fẹ́ jẹ́ ká ṣọ́ra lórí ìfẹ́nu tí ò ní jẹ́ ká lè tọ̀ lọ́rọ̀ ọlọ́run ó láwọn èèyàn tí bábà fi wúlò jù wọ́n lọ nípa ìfẹ́nu wọn ni wọ́n ṣe kí ni wọ́n tẹ̀lé lóní amúkà àṣà báwa rò

tọ́mọ yẹn ò bá tẹ̀lé wọn àbí tí ò bá ṣe kọ́kẹ́ pẹ̀lú wọn ọlọ́mọ dáadáa àwọn màálù yẹn lè wálé fúnra wọn inú ọ̀jẹ̀ kan wálé bí wọ́n ṣe ń lọ yẹn tó wọ́n tẹ̀lé ìtọ́sọ́nà kání olówó wọn wọ́n ìtawò fẹ́ tẹ̀lé ìtọ́sọ́nà olówó tiwa pẹ̀lú ìjàrá tọ́lọ̀ ọba aláṣẹ fún àyè ó fún wa lójú táwa náà rí na tó tí ò bá jẹ́ pé yẹn tẹ̀lé fẹ́ ẹnu rẹ̀ ọ̀yá wọ́n wá wí ó sì ń rí ẹni tó ti ń kọ́ra lọ orí ẹni tí orí rẹ̀ ń yí lọ máa bá lé kẹ́kọ̀ọ́ sí láǹfààní ẹ̀dà kí ni ẹbí wáyà bẹ̀rẹ̀ sí ẹranko bí a wẹ̀ dábàá náà sáǹfààní jù ẹ lọ. so ìyẹn lọ bá dẹ́gbà fún àwọn káńsìlì tàná àtọ̀pọ̀lọpọ̀ ẹni tí ò gbọ́ lónìí tí wọ́n wo ẹranko wọ́n wá ẹranko ti kí ni ó sàn jù wọn lọ. ọ̀rẹ́ lójú ọ̀nà mọ̀ ju dábà lọ torí pé dábà máa mú rẹ̀ a sì máa gbọ́rọ̀ sólówó rẹ̀ lẹ́nu abẹ́ ilé àti iṣẹ́ wálẹ̀ tí ó gbọ́rọ̀ sólówó wa lẹ́nu náà. Alam tara ila rabbika kayfa nazzilla wa law sha'a la جعلنا الشمس عليه لبيبا ألم ترى إلى ربك الله سبحانه وتعالى tó bá fẹ́ mẹ́rin lé wa lórí yóò pè wá padà wípé àwọn èèyàn lè rò tí ẹni òòrùn pé èèyàn lè gbọ́dọ̀ rí àwọn akẹ́kọ̀ọ́ nínú kẹ́kọ̀ọ́ ṣe fún wọn ọba dẹ́rẹ̀ wa ni ẹni ó lójú ẹni ó sì lọ́pọlọ ó yẹ kó máa ronú ka ìdẹ̀ra ọlọ́run wá fẹ́ pè wá padà sáwọn ìdẹ̀ra kan tó yẹ ká fi gbọ́ ọ̀tí lẹ́nu wọ́n ní alamtara ilà rọ̀bì eré anábì sọ òwòye sọ́lọ́run rẹ ni ẹni tí sọ òwòye sọ́lọ́run rẹ ni bó ti ṣe dáadáa láwọn ẹ̀dá rẹ̀ tó irú ẹ̀dá àdáwọ́ lọ́lọ́run wá fún wa wá ní. àìsàn a ń láàárọ̀ láti àmì fájà rí ni láti mọ́lẹ́kí ni láti láìsí ni tóòrùn bá wá yọ yóò máa sẹ́ẹ̀dì kíni yóò máa sẹ́ẹ̀dì ṣéèdì ẹ wà ní pé ṣéèdì yẹn díẹ̀ díẹ̀ yóò máa sẹ́ẹ̀dì kíni yóò máa sẹ́ẹ̀dì ẹ bá wà lẹ́gbẹ̀ẹ́lé ẹ kàn wá rí ẹ bá tẹ̀ wá ta fẹ́ǹtì àbá tàti bábà ẹ rí yí zil bòójì ẹ yóò máa sẹ́ẹ̀dì kíni yóò bẹ̀rẹ̀ sí máa pọ̀ yóò bẹ̀rẹ̀ sí máa pọ̀ ọba aláwa ni ìdẹ̀ra kanú dẹ̀ra tó fi òrùn sí fún wa nù àtàwọn létà ń kọ́ àti létà ń lé نعم ولو شاء لجعله Allah subhanahu wa ta'ala ó fẹ́ jẹ́ ká máa báwo ni rotation of the sun rotation of, of the sun with himself within himself òòrùn rotate lára ara rẹ̀ fún ara rẹ̀ oúnjẹ báyìí ilẹ̀ wa ń circumambulate lára rẹ̀ láti lè mú kí ni láti lè mú bòjú wa. ọba láàrin tílẹ̀ ò bá máa yí káàkiri òòrùn a lè rí bòjú a lè rí kí ni a lè rí bòjì ṣéèdì láti sọ pé ọ̀ṣẹ́ tàbí àbẹ́wà lábẹ́ bí bòjì ni ìyẹn túmọ̀ sí pé tẹ́ wo sólà pàwà ń lò lónìí ara kí ni àǹfààní tó tó di ni pé pápá dàda ṣe ní ti yọ tó bá jọ gbó lórí kan náà báyìí kó láti gbádùn rẹ̀ ṣé èsè kí ni ṣó àjùmọ̀ díẹ̀ àtàárọ̀ àtọ̀sán òórùn kàlẹ́ kí ni ó kàn án rí àwọn àwò ó wá gbé ìyẹn ni pé Allah subhanahu wa ta'ala ó ní wà lọ ṣáà látọ̀ kó bá wù ohun jẹ́jẹ́ aláwùn sáàkìlá ó ń lè ṣe ní ẹ̀tí ó fẹ̀ dájẹ́jẹ́ ló fẹ̀ gbólójú kan ni àwa ní gbádùn gbogbo nǹkan torí pé tí òòrùn bá mú in the same temperature tó fi ráìsì látàárọ̀ kò ní wúlò fún wa oníṣẹ́ kí ni kò ní wúlò torí pé nǹkan fẹ́ di ráìsì lára ẹ̀ kà ní rí lápèjúwe gbogbo koríko tẹ̀ ń rí yóò kàn máa gbẹ ni látàárọ̀ lòun ṣe kí ni ó ti mú dalẹ̀ ìjábọ̀ mi kó ṣe ṣe dáadáa ẹ wà ní lọ́sàn-án yóò máa tàn yóò wà máa lọ ìyẹn ni pé tó bá tàn sáwọn sáìdì kan yóò tún gbé tó bá dì ìrọ̀lẹ́ yóò dà padà tó bá dì ìrọ̀lẹ́ yẹn kò wá ní tó le púpọ̀ òun ṣe kí ni ó ní òun ó ti rọjú ọba aládùúgbà mo lè ṣe jà á láwùsá kìnnà yóò rọjú bẹ́ẹ̀ ní sáǹfààní نعم ثم جعلنا الشمس عليه دليلا ثم الله سبحانه وتعالى نجد وما قول في بوجي ثم جعل الشمس عليه دليلا òun ni wá jẹ́ ká máa mọ̀ ìfẹ́ bòjì ti dé tẹ bá fẹ́ gbé nǹkan kalẹ̀ láàárọ̀ ẹ̀fẹ́ sa àwọn tó bá jára àdúgbò yẹn tó jó lóye ó sọ fún yín pé ò ní fẹ́ kúrò bẹ̀yẹn bójú omi lójú ní so kí ló jẹ́ ká mọ̀ oorun níbẹ̀ oorun ń bọ̀ nbí tó bá ti bọ̀ nbí ajẹ́ pé tó o bá fà síbẹ̀ yóò fi gba ọ̀rùn bí ayé ló wákàtí kan àmọ́ tó o bá gbé sí ni wọ́n ní padà bọ̀ ẹni tí àwọn tó bá fẹ́ fíìsì sólà fún wa tó wá dáhùn olóye àná ẹ́pàfẹ́t dáadáa ó ti mọ ibi tó gbé sí ó lè gbé sáàrin pé síta àárọ̀ oorun àárọ̀ yẹn ò tí ì lè lágbára tó lè extract solar power yẹn ó gbé sókè tó wájú wà níbi tó dé pé tí máa ń lọ nígbò bá ń wọ̀n láàrin àtàrí àtàrí tó bá lọ ní lùzì méjèèjì yẹn that means àwọn panẹ́ẹ̀lì ó lè gba agbára yẹn sára wọ́n ti ń pẹ́ wọ́n study wọ́n study rotation of what of the sun tó fi ní súnmù ṣàmùsà àlẹ́ ìdàdìlà àwọn súnmù àwọn ìdàlùmọ̀ ṣàmùsà àlẹ́ ìdàdìlà oòrùn ni ó dá mọ̀ pé gbòjì ni láì sọ́wọ́ àlejò kí ni àlejò máa gbòjì tí ọba sórùn tó rùn látàárọ̀ lábọ́lá jẹ́ máa bòjí bọ́ọ̀ láti fẹ́ mẹ́rin a ní ìdìbì tá fẹ́ dúró sí ìyẹn ni pé ọba dẹ́dà fi òrùn ó fi ṣe àwọn agbára kan fún wa táà ń lò bí màálù sí ń lò bẹ́ẹ̀ ni nǹkan ọ̀gbìn ń lò bẹ́ẹ̀ làwọ èèyàn náà ṣe kí ni à ń sún nǹkan nílá rẹ̀ òun ló jámọ̀ òórùn ló jámọ̀ yìí pé a ti wà láago báyìí ó ti dọ̀sán ó ti di kí ni ó ti dìrọ̀lẹ́ tí ò bá ti yẹn bọ́ọ̀lù àti mẹ́mọ̀ sán àtìrọ̀lẹ́ àgbẹ̀gbẹ̀ ọkọ̀ sí kí ni ọkọ̀ ọ̀ràn ṣe wà sáǹfàní bẹ́ẹ̀ ní sáǹfàní bẹ́ẹ̀ náàm ó fún mà nígbà tó òun yẹn bá yọ ọ̀bà náà ò ọba dára ní àkọwà kóró ilẹ̀ ìlà ọgbẹ̀gbọ́ ìyàtìyàn ìyẹn pé báwo ṣe rán láago kan tó máa ń ràn bẹ́ẹ̀ sílẹ̀ bá fi ṣu aláàní gbádùn rẹ̀ ẹ wà á rí gbígbóná owó àwọn ẹgbẹ́ gbọ́nà fò ọba ná ilé ìkọ́gbà ìpẹ̀sì ọ̀ tó wà máa gbà sábà tí wọ́n ń kà nǹkan àbí tí wọ́n ń reduce the license yẹn díẹ̀ díẹ̀ ilé ìnà ọ̀gbẹ́ ìpẹ̀sì díẹ̀ díẹ̀ lòun wà lọ́mọ wọ̀ oòrùn tó jáde láago mọ́kànlá láago méjìlá ọ̀sán kí ń para nígbà tí ó bá ibi aago márùn-ún mẹ́fà rọ̀lẹ́ òrùlẹ́wà máa wù tí ò ní sí kíni ìmísí ìtara kìtàn bẹ̀ ọba mẹ́ ilé ìrìnà ọgbẹ́ ìmísí ìrọ̀ ọba bẹ́ẹ̀ wà máa mú tó wà máa ti díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìyẹn túmọ̀ ìpé ara ìdẹ̀ra tó pọ̀ ní fún wa ara ìdẹ̀ra ẹ wo àwọn nǹkan ọ̀gbìn tí wọ́n ń gba photosynthesis tó wà látara òrùn tó ti yé tó bá jẹ́ pé wọ́n ti kàn látàárọ̀ náà ni wọ́n bá rí kù ní sàǹfààní lẹ́dàá rí pé tó bá dìrọ̀lẹ́ tó ń gbà sí wọ̀ kí láwọn náà ṣe wọ́n máa wọ̀ pẹ̀lú òrùn yẹn ara ori tó pọ̀ ọba dẹ́dà fóònù wa ó wá rò pé sẹ́yìn èèyàn tí rẹ̀ ẹ̀mẹ̀ pé náà ń sáǹfààní tó pọ̀ láàrin ó yẹ kẹ́ mú orí ọlọ́run kẹ́sì lè gbọ́rọ̀ nítorí fẹ́ sọ fún wa ni wàá owó àdáhà àlà ni ìtọ́ka tó kíyà lórí agbára ṣe fún وهو الذي جعل لهم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو عهد ربك lórí lákọ̀ọ́kọ́ ọmọ ayàtà kalọ́ nígbà tó wá bẹ́ẹ̀ kò wá ló kí ní kò lọ́rọ̀ bíkà náà ó ti mẹ́ni tó ṣe jíwe fún wa ó wá ní wàhúwà òun náà ni the same lord

àwọn olùmọ̀kan àwọn apákan sọ pé láwọn lágbáwá ara mẹ́ka nínú àwọn múmìnì gan wọ́n fìlì pé à ah, ó tàbí sí ohun tó wọ̀ lọ́sàn yìí torí ikú Ibrahim ni ànábìdẹ̀ padà sọ pé rárá o oòrùn ní wọ̀ nítorí ikú èèyàn kan kò sì ní jáde nítorí kí ló nítorí ikú èèyàn agbára ọba dẹ́dà ní ìmọ̀ṣẹ́ wọn agbára kí la pè ọba dẹ́dà àyà àfisẹ́ ẹ̀dá bẹ ọba tí rùn ẹni gbà ní mo máa ń gbàdúrà wọn gbà mí sẹ́yìn ó jáde já ah, ọlọ́run ọ̀sẹ̀ ọ̀run ní fún wa

Kíláàdé irọ́ funfun. Wàṣán òun yẹn ẹ̀dìrì kọ́rìn, ó jáde ní mọ́tàkọ́rìnlá. Ó bá ti pààyàn ló kà fi pààyàn lè, kò tágbára pẹ̀yàn kan àbálìjànú àbí màláíkà àbí ọlọ́run kó lè rí wọ́n ní jọ́ tí yusha tí ó kópa ní israẹla wọ bethel makris yóò tó bá ní israẹla wọ bethel makris wọ́n ló wá sọ fún ọ pé ẹ jẹ́ káwọn yára nǹkan rọrùn fáwọn táwọn bá fẹ́ lè kọ́ńkà ọ̀tá ó ní káwọn wọlé káwọn tó ṣe kí ni àwọn ò tó wọ̀ èrò ló ti dá máa wọ̀ yìí wọ́n ló wá bẹ ọlọ́run pé ọlọ́run òkè rẹ lọ́ba tó dá yìí òun ẹ̀rẹ̀ ṣe kíni kó dẹ̀ dúró tani wọ́n bẹ̀ ọ̀la lójú tó fà pé wà wúwo lẹ́dì ọlọ́run tó yẹ ká máa sìn tí rọrùn yẹn òun náà ló kí ni. jàǹdà kùmù lẹ́yìnlá ìbáta. káàdàdà kùmù lẹ́yìnlá òun ló ṣe é fún yín làkúnyẹ túmọ̀ sí wípé ajẹ́ òru tí ń rùn sórí tiwa ni ìlà kan sórí ti yín ni ojú tó lọ́wọ́ òru ṣe àtòrú àkọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ bákan náà ni kò lọ́mọ tí ó rẹ̀ tí ó rẹ̀ dákẹ́ kò léyìn ẹ̀ka tí ó ṣe wọ́n àwọn àmàlẹ́kẹ̀ ò ní ìdí orun wa yàrá just because of you. Yàrá lákùn mo láyìlá Ṣé ọba láàní mo ṣe òru libáàtà mo ṣe lásọ kẹ́ẹ̀nà fi bora? Ah, bóòlù ó ṣe jásọ bora ìyẹn ni pé kálukú ọ̀rọ̀ títí ni lálọ́ wọ̀ àwọ̀ ìyẹn ni kó ṣe ní pàlè ti gba gbogbo ara wa lẹ́yìnlá lèlàṣà yóò sàtàrà yóò fi bo ìmọ́lẹ̀ kílò ìmọ́lẹ̀ oòrùn láti ráyè sinmi lèlàṣà aṣọ ẹ̀kọ́ lọ́pẹ̀ ní lèlà ó wá ní mo sọ yẹn tí wà tó máa bẹ́ẹ̀. wọ́n náà ma wáwù yẹn lẹ́yìn ìgbà tí òun bá wọ̀ tóun bá dé tó gbọdọ̀ dé pẹ̀lú ní kíni ànáwó oorun. tí wọ́n ní àǹfààní oorun fún wa ṣùgbọ́n ẹ lè sinmi. ajẹ́ wípé ẹ̀yìn wa pé sùn sinmi ajẹ́ pẹ́pẹ́ náà ọba fún wa lóorun bọ́ọ̀lù alámàrí wa ọba ṣe rí àwọn yóò kọ́ bá túbú lórí ìdúró lọ ni ẹwà wọn sọ́jà bá ṣe máa ń rò pé wọ́n ló kàn tó wọ́n máa ń ṣubú o ẹ̀sán gbọ́ gbìn lórí ẹ̀rọ adigun gbìn láì tó bá dórí pàrẹ́ẹ̀dì ni ọkọ̀ làwọ̀ ẹgbẹ́ kan àwọn ṣe kí ni bá ti wọn lọ. torí kí wọ́n bá ti dúró bóyá kó sùn mọ́júmọ́ ó wà náìtì tó títí bóyá kó sùn kó sùn ara bẹ̀ máa béèrè ọba ara ni wájà àlà náwó ọjà àlà náwó mà sùnúbà kan òun fi ní táàmù àfi sinmi kò sóògùn àwọn olùmọ́mọ́ sọ ní àwọn ògùn kan tí ò níbi ká fowó rà lẹ́tà àwọn èèyàn kì í rà pàtàkì jùlọ láfíríkà ètò ẹ̀ rà á mà ogun ni ọ̀nàtì tó bá wá sọ fún wa pé ẹ̀sìn ilẹ̀ ẹ̀lẹ̀ ẹ̀ dáàdì àádmìtì rẹ̀ ni kí ló bẹ́ẹ̀ ṣe wọn rẹ̀ gbowó lọ́wọ́ ẹ̀ pé ohun tí ò yẹ kó fowó rà á wà jẹ́ òfowó rà láì ájò sí kínú ájò òfowó rà ẹ̀ àádmìtì wọn wọ́n dúró bí ọ̀la sọ́tún la wọ́n tán ni wọ́n bà pé tó bá lọ lẹ́kọ̀ọ́ náà lọ pẹ́pẹ́ tó bá sùn nínú ẹ̀ ló wà nínú ẹ̀ ló mi wà alákòóso èèyàn nídìí kó pete. lómi rẹpẹtẹ omi nínú ẹ̀ ní kó rìn kó exercise orin séèyàn ni kó rẹ́rìn kó rẹ́rìn kó rẹ́rìn tí ó pa lẹ́rìn ogun tó tóbi òsì tó tó òsì tí wọ́n mú gbogbo bá ń báyìí wọ́n á jòkó wọ́n ronú ẹwà náà Boko àti bandits lọ́jọ́ abáyé wa dé ìwọ ọmọ ilé ìyẹn ọmọ àrò ọlọ́run fàájì ń pàdé rẹ̀ dáadáa ọmọ sórí fún mi ọlọ́run ọmọ ṣéun ẹ̀dà kí ni ń dùn ní tí ń náà ni. ọmọ ọba nọ́ọ̀mà ṣùgbọ́n ó ṣe oorun ní kí ni nǹkan ọlọ́run ṣe ọ̀sán fún wa ní ṣúwọ̀ ní láti fọ́ká ẹwọ́ ọba bẹ́ẹ̀bá ṣe dìsáìn ayé wa fún wa tẹ́tìmọ̀ wípé n tó bá jẹ́ ọlọ́run ní òní òmò ẹ̀jẹ́ ọlọ́run tó bá wà nǹkan náà ni ó fẹ́ kí ni ojú prógrámù bá ṣe lò ó tí ò lè jẹ́ ọlọ́run òní sọ bá ṣe lò nǹkan fún wa ẹ bí wọ́n pé lọ́sàn-án lọ́sùn kí la fẹ́ ká ṣe lọ́la bó láti rí uranium bó láti lè rí góòlù bó láti lè rí petrol kò lè bá di lálẹ́ tó bá ti wọ̀ ẹsẹ̀ kí ni èyí náà wọlé wá. ẹ wá tíráì láti sùn ẹlẹ́ ṣe kí ni wàhálà tẹ́ ti ṣe yẹn ẹ lo oògùn. àwọn ìṣesí ẹni tó mọ ń tẹnu ẹ má bínú torí pé tí ń bá àwọn èèyàn láàbò pẹ̀lú táǹkó jẹ lónìí wàhálà ni ó wàhálà gan. àwọn àárẹ̀ tí ń ṣèyàn tí ò nídìí kó ṣe kí ni ó lóògùn sí. ò nídìí kó lóògùn sí kọ́kà lọ sùn. tó bá ti wọlé sùn ó tán nínú orúkọ àgbẹ̀dọ̀ máa sùn olórun ọ̀sán wà orúkọ làgbé àdámọ́ ọmọ nìyẹn ni ìyẹn lẹ́tùmọ̀ yìí pé gbogbo tí kì í bá tí tó bá ti jẹ́ ẹ̀dá ó láwọn ìròyìn ẹ̀dá lára ìròyìn sùn ìròyìn ẹ̀dá ni kó jáde kó ká ó mọ́ لا تأخذوا سنة ولا تأخذوا kìí gbámú ajẹ́pẹ́ ìgbà mí ẹlòmí ìfẹ́ sùn yóò gbámú ni ọlọ́run ní máa gbàtọwọ́ ọmọdé látà olù sínà ní ẹmọ́tọ́ pè sínà sínà ni mọ̀ ọ́bí mẹ́tì náà òògùn tí ma bá wọ́n kí ni ẹ bá travel long journey lẹ́rìí pé ah ọlọ́run tó lè púpọ̀ ẹ wà á rí àwọn èèyàn ó lè kí ni ó kà máa sọ nínú láì ìgbàmí ìjọba rẹni tó bàjẹ́ ohun inú ọkọ̀ aláàjì ẹ̀hún ah! ọmọ ẹ̀kọ́ ó gbà mí ní tí ò yẹ kó ti gbà ọba dẹ́gbà ní láti àkúrú ìgbà tó ìyẹn ni pé tí sùn àbá ti ní yóò sùn ó ti tò gbé lẹ́sẹ̀ tí yóò sùn ó bá ti wá lè sùn ajẹ́pẹ́ ẹ̀dá bíi tiwa ni láti àkúrú kò lè mú torí pé kì í ṣẹ̀dá bíi tiwa kì í rẹ̀ kò sí tó fẹ́ bẹ̀rẹ̀ kò sí mọ̀ àwọn aláṣẹ àjíṣùn ìsàníyà lẹ́yìn takamiti ìṣe kò sáfiwé fún tó a jẹ́ pé ó yàtọ̀ sí wa ẹni tí bá máa rẹ̀ níwọ̀n ẹgbẹ́ kíni ni máa sùn ẹni tó bá sùn ní ẹgbẹ́ kíni ni ó jì ó wà láwa pin fún wa àsìkò tó bá yẹ وجعل na نشورا جعل النهار نشورا tàbí ráyé wa gbé ọba dẹ́dàjọ́ yíwa pé má fi gbogbo òjò rẹ̀ sùn báyà má sùn lọ́sàn ẹ má jẹ́ ń tẹ̀yìn yóò ṣiṣẹ́ lálẹ́ àbí ò ṣiṣẹ́ lálẹ́ yóò ṣiṣẹ́ àwa lọ́dọ̀ ni ẹ táìmù tó yẹ kó ṣiṣẹ́ ni kó antashiru fil ardi Ọkùnrin mi rìsìkì wá ilé ìmòṣù ẹlọ wájẹ̀ mú lọ, wọ́n ti kí ẹ̀ka lẹ̀ fún bábà àgbàgbàjá yóò bá ti là. Bí bá ti là báyìí, àwọn bàbá ti bókó. Àwọn ni alásọ̀bọ̀ọ̀rọ̀ yìí, alásọ̀bọ̀ọ̀rọ̀ yìí nígbà bẹ́ẹ̀ bá ti múra tó aago mẹ́jọ bá fi lò àwọn èèyàn ti kọ́ ọba lóko ẹni tí àwọn ọ̀dọ́ ti wá lónìí ni ọ̀dọ́ tó tẹ fóònù látàlẹ́ ọlọ́mọ àkàrẹ́ ni ẹ̀ẹ́dá kan á ti rí kí àfọ̀ àtàwọn ṣe wàhálà lórí ẹ̀ wàhálà wàhálà mo sá wò wọ́n ẹ̀ bá a dá sí ní ilé ọmọ tí wọ́n bá ń dá lára rẹ̀ o wọ́n ni lọ́sàn-án pé bá jókòó báyìí ó lè sùn látago méjìlá báago mẹ́rin yálà láago mẹ́rin ló dìde mọ́ ẹ máa wo tí ń ṣe ní àà ìwò kò sí sẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá jọ kúrò yóò máa sọ ní àà ah, nǹkan tó ń ṣe olùmọ̀tì gbọ́ olùmọ̀tì gbọ́ ń bọ̀ láti kó kan ẹwà kí ló ń sọ ládọ́pọ̀ wọn ló ní kó ah, lè sùn lálẹ́ kó lè sùn ẹni tí ó tún àṣírí rẹ̀ fún ọ tí wọ́n ìgbọ̀rọ̀ yẹn gbọ́ fẹ́ mọ́ bọ̀dá rẹ̀ tó ń kú rẹ̀ kan ló bá dé láti Àbújá ó kọ́kọ́ fọ́ etí rẹ̀ wá gba fóònù lọ́wọ́ rẹ̀ ó ní kò sígbà tó lè dí lálẹ́ ó ní kò sígbà tó ń lè gòrí pé tó ń wà lálẹ́ báyìí tó ń wọ́n láì báyìí àti kọ́ ọ̀pọ̀ ọmọ lórí kíni tó kọ́kọ́ gba fóònù lọ́wọ́ rẹ̀ lọ́mọ ò bá sùn má lọ́sàn ẹ̀sìn gbọ́nà ìṣe ní sùn lọ́sàn orí pé ọba aláàfin design bá ṣe láyé wa àárọ̀ á jáde á wà jíjẹ múmu lọ kéèyàn má ló ń gbára lọ́lọ́run ẹ mò ń sáfẹ́ kan ni ń sáfẹ́ láago méje wá sí kíni ó fi lù táwọn ẹgbẹ́ kí ni àrí èkó ń bẹ lọ́rùn tó bá kí bá rí èkó sí mẹ́tẹ̀ẹ̀tì jí ni jẹ́ kí ẹ̀kọ́ olówó tó rán ìjọba lọ kòròdú lára jí aláǹtẹ̀tẹ̀ mọ̀ wọ́fà láàbọ̀ márùn-ún lábátẹ́ kòròdú mú bọ́ sọ fún wọn láti orósòdì ìsìnkú àsùn abo márùn-ún àbọ̀ bọ́sọ̀ fún kófí omi mìíràn bá tá a bá lánàá náà nì

sọ̀rọ̀ ló bá ti màbó lè sùn sẹ́jú mẹ́ta wá sí kíni. mẹ́ta wọ́n fi yẹn ṣe ó mẹ́ta títì wa lọ́sàn-án ọ̀sán náà ni wọ́n àná bo ẹ̀ṣẹ̀ wa máa di títì lọ́sàn-án táwọn èèyàn ń lọ bí kẹfẹ́ lè sọ́ọ̀bù wọn ni. lóòrù tí wọ́n rí pé tráfíkì yẹn ṣe kí láti wà mínimà ó dẹ̀ divert ẹ lọ́wọ́ sádà rẹ́gbà bí wọ́n ṣe máa ń ṣe bàtà àti jí láàárọ̀ báyìí wọ́n ti kí lọ́pẹ́ everywhere. ó tó ṣe gbọ́dọ̀ rí nìyẹn. Allah subhanahu wa ta'ala ni waja'ala an-nahara nushura. Ó lòun sí ọ̀sán fún wa láti rí máa wá ìjẹ̀mú ká lè jáde ká lè lòsẹ̀lẹ̀ ayé ká lè náà lápọ́lọ̀ bá Kò sí o, àbá ìbúra ni o ọgbà lọ́bọ̀ ní ẹ̀lẹ́ o tí ó ní ọ̀n bá ṣe òru tí ò bá sọ̀kan nù rẹ̀ kó láti lò nínú ẹni tí ìbá bá rán nàìjíríà jẹ́ kan tí ó bá ṣe gbogbo ẹ̀mí kí ni tó ṣe lóru tí ò sí náà tí láti wá tẹ̀lé àwọn kan wà àtọ̀sán àtòru wọn nígbà tí wọ́n ipa náà wọ́n ní láwọn ti fẹ́ ṣe rẹ́tẹ̀ lò wà ní ẹwà àná haram ọmọ ìyá mi ní àwọn wà ní haram láago méjì àwọn ọmọ ìpáwọn ṣe ẹ̀fọ́ ìsanwó náà bì ní onígbò bá wá ṣe bẹ́ẹ̀ fún wa tó bá ṣe lóru bẹ́ẹ̀ palẹni tí ó mọ̀sán wa fún wa tó bá ní kí gbogbo ẹ̀rù mọ̀sán bẹ́ẹ̀ palẹni tí ó mọ̀rù wa fún wa a ìlàhún ẹ̀rù pẹ̀lú mi wà tó yẹ kẹ́ ìjọsìn fún lẹ́tọ̀ ìjọsìn tó wà pẹ̀lú ọba rẹ̀ kó sí Afẹ́lẹ́ àtúnbẹ̀ وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته نعم وأنزلنا من السماء ماء طهورا وهو الذي أي سيدي كما تلو وهو تلو كنا instead of proper noun kí tó fẹ́ sọ fún àkókò fẹ́ ká ronú ìpalẹ̀ ni tí wọ́n ń sọ fún àwọn ọmọ tí wọ́n á ní kí ni kó wà lọ́ọ́ kálímọ̀ tó ń ní ohun ohun ohun ọ̀fẹ́ lómi lẹ́yìn ọlọ́run àti kí ni kálímọ̀ pé òun yóò àmọ́ fẹ́ jẹ́ ká máa òkè òun náà tún ni òkè òun náà tún ni ẹ nílé rí káàrẹ̀ fẹ́ lómi ó ti wá ní wàhúwà lẹ́bi ó tó lẹni tó ṣe pé àrùn ọlọ́run ló mọ sẹ́ǹdì àwọn atẹ́gùn àròyà àgbáwọ̀ rí àrùsàlà rí àwọn atẹ́gùn òjò ẹni pé mùkọ́dìmà pẹ̀yàmbù ọmọ kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ fojú òun kí ni atẹ́gùn tútù arsala ríà ẹkọ̀ wọn pé ah, atẹ́gùn tútù òjò yìí ń kó jọ ọ̀yà lẹ́yìn rẹ̀ nǹkan. búṣọ atẹ́gùn tí ń fún wa yẹn ó fún wa ní ìrọ̀ ọ̀dọ̀nà lẹ́yìn náà yàtọ̀ yìí ra àmẹ́tì pé ìkẹ́ ẹ̀ ní tó ṣe kí ni o. ó tún fẹ́ sọ kalẹ̀ ó ṣe ìjà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bó ṣe wà bẹ́ẹ̀ náà yàdẹ́ yìí rahmeti láàrin ìfẹ́ rẹ ní láàrin ìfẹ́ rẹ̀ fún ní ó yẹ ká mọ̀ sí ọba tó bá wa ó ń sọ fún wa eléyìí ní ìrìbú kẹta mẹ́fà nílọ mẹ́fà ló fẹ́ pè wá láti èsì lórí ẹ̀ mí ń di ilé alákòódọ́rá ti wà dà níyẹn ti tí ń tọ́ka lórí alágbára rẹ̀ onídẹ̀ra rẹ̀ tó fẹ́ pò sí ní sórí fún wa tí ò tẹ́lẹ̀ mi lẹ́yìn rẹ̀ ó ní òun fúnra atẹ́gùn tútù atẹ́gùn tí ń rán tútù tó mú òjò wá fáwà yẹn ẹgbùn yẹn ní fi ń pa àwọn kan rán ọ̀yà búṣọ̀ yóò máa jáwé lòun fáwà kan yóò sì máa jáwé ọ̀rọ̀ ìjìyà tó lé fáwà kan ẹgbùn náà yóò sì lé pa búṣọ̀ ọ̀bẹ́ ìnà yàtọ̀ ìyàrá mẹ́tì náà وأنزلنا من السماء ماء طهورا وأنزلنا àwọn pronoun second person singular ó wá lo third person ó wá lo first person plural àwa àwa wá àǹzálínà àwa ọlọ́run nìkan láti kí ni àǹzálínà à ń sọ kalẹ̀ nínú sàmà à ń sọ kalẹ̀ láti sánmà máa ń kí ni ìkàtòsó náà ni wọ́n ní ọ̀húrọ̀ omi tó jẹ́ pé lónìí kan fún rẹ̀ ẹ̀ ní ìdíkẹ́ pítà rẹ̀ tẹ́ ló pítà fún pé afẹ́ yáfẹ́ ìtòmí yìí kò mọ̀ àti tó bá gbọ́ sórí káàmù yẹn ló yà kù tàbí tí atẹ́gùn dọ́sìn yín bá ṣe kí ni tó bá kó sí i àmọ́ tó bá débí sẹ́ ń bọ̀ láti sánmà tẹ́ ẹ bá lè rí ìjà ó tó délẹ̀ ní eruku lọ́dọ̀ yín tí ò bá sì dé nu eruku ṣẹ̀mà tẹ́gbà tó jù ká súnmọ́lẹ̀ làwọn dọ́ọ̀tì ilẹ̀ wọ́ọ̀dì kí ni bẹ̀ẹ́ tí wọ́n bá wà lófin rí pé ọ̀nà kò sí wá ní máa ń tọ̀wọ̀ omi tó mọ́ fún rárá rẹ̀ ó tún wá tó mọ́ nǹkan mí gbogbo omi tó mọ́ kọ́là máa fi mọ́ nǹkan àbí omi tó lékí ni omi tí ń tinú àmọ̀ pupa jáde tí tinubu àmọ̀ pupa jáde tó rú láti pé a lè ló mọ̀ a lè fi ṣe nǹkan àmọ́ a lè fi fọṣọ a lè fi fọṣọ ni kò sí fi fọṣọ mẹ́ àrùn omi léyìí ó mọ́ ajẹ́pẹ́ nínú omi tó ń mọ́ta lè lò omi omi bó omi tó ń ti sáma bọ́lẹ̀. kódà bá pè ní sọ̀húra ó tún máa ń pè ní máa ń mubaraka omi wo omi alálùbáríkà nínú omi alálùbáríkà àkọ́kọ́ tí ń bẹ láyé omi sánà ni. omi tó jẹ́ pé ìbùkún ni fún ara rẹ̀ láyà á bẹ ẹni sí ma gbogbo tí ọ̀nà bùkátà ní bẹnu ẹ̀. máa ń tí máa ti ń bọ́ọ̀lẹ̀ báyìí ọ̀hún àwọn dábàá yóò mú irúgbé ilẹ̀ ló ṣe kí ní tó ṣàǹfààní ń bẹ̀. Na'am. Ìlú ṣí àbí bá mẹ́ta wọ́n sí ẹrù ìmọ̀ ọ̀lọ́pọ̀lẹ́ àtàràwọ̀ aláàtì yàtẹ̀ sí omi lókè omi kànga omi búdò tó bá ti tóbi yóò ṣàǹfààní fún wa àbí Sa'id radiyallahu anhu ó ní afẹ́fẹ́ ya Rasulullah èrè oṣù ọlọ́m anatawadda min bi'rin budaa ṣé a lè máa ṣàlùwàlá nínú omi kànga kan bíìrì yẹn ń pè ní bíìrì budaa wọ́n ní bíìrì wo ni kànga wo ni wàyí ya bíìrì yúlọ́kọ̀ fi èlé ìnàtìwàlùhùmùl kìláàrù omi tí wọ́n máa ju ìdọ̀tí sínú rẹ̀ ó dàyẹ̀rọ ajá tó kú kan tó máa jù sínú rẹ̀ àkọọ́là ànábì ni láti gbómi tó tóbi ni ìdájọ́ fíkì tó bá ti jẹ́ omi tó pọ̀ ni ṣebí ìdọ̀tí ló ń jù jẹ́ omi yẹn tóbi ó yẹ pọ̀ gbogbo táwọn olè jùnú rẹ̀ kò lè ṣe ní nǹkan kan ẹ lè ṣe kí ni ẹ lè fi ṣe àlùwàlá ó ní innal ma'a tahur omi tẹ́ rí yẹn mímọ́ ni o la yunajizu shay'un òun kẹ́kọ̀ọ́ lè ṣe kí ni o kò lè kọ́ ẹ̀gbẹ́ bá a kọ̀díṣà méjì ọ̀rọ̀ mẹ́ta wà ń bẹ̀. kí ni kọ̀díṣà láti mà kó má òun ni kíkọ́ lọ́ọ̀ rẹ̀ kó má ti kíni kó má ti òórùn rẹ̀ kó má ti kíni kó má ti èsì rẹ̀ kó má ti. bẹ́ẹ̀ àwọn kọ́lọ̀ change. ọ̀yà kọ́lọ̀ ẹ̀ bá ti kíni kó má change. kíkọ́lọ̀ omi change omi tó ń ti abẹ́ ìsàlẹ̀ àmà jáde kọ́lọ̀ rẹ̀ lè change kó alẹ́ mọ́ lè fi fọṣọ àbí alẹ́ mọ́ lè mú àmọ́ alẹ́ ti kíni alẹ́ torí pé wọ́n ní changes yẹn kì í ṣe pé nǹkan external changes kan ló change rẹ̀ látara nature ilẹ̀ títí wá ni. والله تعالى أعلم وأنزلنا من السماء ماء طهورا لنحيي به بلدة ميتا ونسقيه مما خلقنا أنعامهم وأناسيا ya لنهلي به بلدة ميتة الله سبحانه وتعالى ní ìdí pàtàkì tó ń torí ẹ̀sọ́ mi kalẹ̀ kìí ṣe fẹ́rẹ̀ o ọlọ́run àgbẹ̀ pátá wa níjọ́ tí nàìjíríà ń ṣáájú áfíríkà pẹ̀lú agriculture níjọ́ tí ìfẹ́ níbi sùn àmọ́ lónìí òjò ti wá bẹ́ pọ̀ gan owó aláìkẹ́ òjò rọ̀ ń jọ́kàn lábá bí mọ́ta sí láàárọ̀ wọn ha òjò alẹ́ àrùn kẹ́ máa gbó tó bẹ̀rẹ̀ nǹkan kan ìrẹ̀lẹ̀ tójò rọ̀ ni orí pé kò sí tí ó fi ṣe ẹ̀ tó bá jẹ́ àgbẹ̀ ni kí lẹ́mọ̀ tí ó ṣe àgbẹ̀ tó jẹ́ pé kó tó wọlé sùn ó ṣe kí ni ó gbé aláà ọlọ́run tó ṣàṣe kí ni ó ṣàfihàn lójú ó tó bá ti tó pàpàpà lókè tó ṣe é ìṣòro mìíràn torí pé ń retí kankan ọba aláàbẹ̀ lómi kò fún wa lọ́fẹ̀ẹ́ o àdàkà ti kí ó fẹ́ ká lò ó ní tó fẹ́ ká lò fún tẹ́lẹ̀ ní ìlúṣìyà látara ẹ̀ṣìyà mo fẹ́ fi yè tí ó fẹ́ yè bálìgbàtà mẹ́ta ìlú kan ilẹ̀ kan ti kú ajẹ́pẹ́ ilẹ̀ ọmọ ń kú kílẹ̀ bá kú ẹwà tẹ́tí omi ló máa di torí báríkà ti ń bẹ lára ẹ̀ ẹ̀rí tó bá ná ilẹ̀ yìí ṣá àwọn bàbá ò ní ẹ̀ sílẹ̀ lẹ̀ náà ó wà sílẹ̀ bí ọdún méjì mẹ́ta òjò wà sí kínú òjò wà máa rọ̀ sí ilẹ̀ yẹn lẹ́yìn wà tó padà sórí ẹ̀ lè ná ìyà bìí dálẹ̀ dàjà mẹ́ta ó láàtọ̀ omi kalẹ̀ lásán kó máa wé sí o bí ò jẹ́ pé inú pọ́pọ́sì rẹ̀ ní wípé láti lè jí ilẹ̀ tó kú ó lè mú irúgbìn jáde fún yín Ẹgbà mú tẹ́kù fi ṣe. Wà ní kí ọrùn ní máa ọ̀nàkọ̀nà àtàrà. Kọ́tà mú káà mọ́ ṣe, a tún máa pè sáàbù omi tó ń bọ́ sórí ilẹ̀. àwọn èèyàn tó Nínú àwọn nǹkan tá dá, ẹ̀wò, nínú àwọn nǹkan tá dá, nínú àwọn nǹkan dáadáa àwọn yẹn wọn ò nílé sọ fún apá fẹ́ mú by nature wọ́n máa ti débi tí wọ́n ti mú ní ọ̀pọ̀ máa dẹ́dà ti bá mi ó ti bá rogún omi kalẹ̀ fún wa ọba aláníwá nùsùkìyà láwàá fún mu mímọ́ àkàlákínà nínú káwọ̀ ọlọ́wọ́ bá dá àmì àmì àwọn nǹkan ọ̀sìn mẹ́rin ká sọ àwọn nǹkan yẹn wọ́n ní wọ́n ìfọ̀kadẹ́dà lo àmì àmì tí ò dákọ̀ wánú kíyà dàwárà àwọn dábàá wọ́n ní tójó lo mẹ́rin yẹn àwọn mẹ́rin yẹn they can do without water for a short time wọ́n lè lò wọ́n bùkátà rẹ̀ gan àwọn tábà tó kù ẹ̀sán to you ẹ ẹ àbàtì jùlọ adìẹlé wa àwọn adìẹlé títí títí lẹ́sìn yìí lẹ́sìn mú mi wọ́n dẹ̀ mọ́ mú mi wọ́n dẹ̀ bùkátà rẹ̀ ẹ̀sìn wọn wọn bùkátà wọn àti níṣà bá ń gbọ́ lábẹ́rẹ́ nǹkan ẹ̀ àwọn ọ̀rẹ́ ìṣẹ̀fún olórí lórí mélòó ló láti rí ibi tí ẹyẹ ti mú mi ó bá mú mi ọ̀nà ẹ máa jìn ẹkẹ rí àdàbà tẹ bá mú mi sọ́dọ̀ rẹ̀ ẹkẹ rí ah, báwo ló ṣe mú mi kí tè kí wọ́n fún mi kéré rí àbùkù tó bàtà sọ yẹn kí wà kọ́ mi tí ó mú mi oṣù kan kalẹ̀ ó mú kí ni ó mú mi oṣù kan yóò sì mú kalẹ̀ láì tó bá mú ó yá let's so àtàwọn dábàá bẹ́ẹ̀ ewúrẹ́ ewúrẹ́ wa náà sẹ́wárí jẹ́ bá fún olómi bẹ́ẹ̀ fún àmọ́ bùkátà rẹ̀ òun ló pàwá fẹ́ maintain local breed wa àwọn kátà lọ mójútó nìyẹn ẹ fún wọn lómi ọlọ́run bá san ọ̀rẹ́ wa lẹ́sàn-án olóore lẹ́nu ọ̀nà ilé wọn tẹ́ mọ̀ káwọn ní ẹran àtọ́ sí bọ́tò wọ̀tà ni wá àwọn agbé báàbù kan tó tóbi wa á jẹ ewé tí ó mi ọ̀nà àwọn àjòkó àwọn òròjọ́ ọjọ́ kan bẹ́ẹ̀ làwọn ewúrẹ́ àtàwọn àgbọ̀tà yìí bá dé ẹ rò pé ó bá mi lójú pé dábàá máa ṣàdúrà fún yàn àwọn àbòsá ẹni mọ́tí mọ́tí ẹ̀lera wọn àṣí tí wọ́n máa ń lọ láàárọ̀ kò ní mú mi tó bá bọ̀ ọ̀rọ̀ lẹ nígbà láti wo bọ́ọ̀fù tóbi nípa láti mú kọjá àdájì wọn pé ah tí ò bá rú mi yẹn mú bóní wọn bá ti mú bóní wọn bá ti mú ló ń jẹ́ kọ́kọ́ bá ti àwọn ẹ̀yẹn ṣáájú ìyẹn ni tí àwọn ẹ̀yẹn kò pátá omi kò sẹ́ni tí ó pọn mi fún wọn Lẹ́yìn àwọn ìyàwó olóòtùkù, wọ́n aláàbí akẹ́sí rọ àtọ̀pọ̀ nínú àwọn èèyàn ni ó tó kẹ̀yìn. Ẹ̀yin lè extract omi fún ara yín lábẹ́ ẹlẹ̀, àmọ́ àwọn ò ní gbà kàgbà tó rèé kí ni òkè ká ní. Ẹni tí ò bá ti lè fún ẹran dábà ló ń jà tómi, ó wulẹ̀ sí lẹ́lẹ̀ kó tó rèé kí ni òjò wà jẹjẹ lọ. Ó dọwọ́ wa, bàbá ti mọ̀ sáà lè fún lómi àlékún ní jẹ sílẹ̀ lẹ̀, wọ́n àmọ́ sí ẹ̀sìn àtàwọn èèyàn púpọ̀ ni wọ́n bùkátà kí omi náà ولقد صرفناه بينهم ليذكروا فأبى أكثر الناس wa ta'ala ó ní omi yìí bẹ́ẹ̀ ṣe wá rí ẹ̀wọ̀n ní ìṣe lójú kan náà sọ̀rọ̀ fúnà bí máa náà hù. Ó máa ń yí omi tó bá fún wa níbi kan yóò jò pọ̀ àwọn ibì kan yóò jò kéré àwọn ibì kan yóò ṣe níwọ̀ntúnwọ̀nsì ọ̀rọ̀lá òbẹ̀ ìnà hàn ó fún wa lómìnira níwọ̀ntúnwọ̀nsì tí òfin ní yóò pọ̀ púpọ̀ àwọn olùmọ̀nirara sọ̀rọ̀ àfináyàwó ọba adẹ́gbà máa ń yí àwọn ìdẹ̀ra ìfún wa bó ṣe wù ú sọ̀rọ̀ àfináyàwó tó bá jẹ́ pé twelve calendar náà lòdò bá fi ń rọ̀ kí náà mélòó ló wà bánà ń jẹ́ òní tí ń gbé yẹn lọ òjò tó rọ̀ ní gidi ní bí oṣù kẹrin kábàgbàgbé bí oṣù kẹrin gbogbo wa gbà wípé tí òjò yẹn bá ilé kọjá tí òjò kọ five minutes ń lọ aṣọ nǹkan mi aṣọ nǹkan mi ẹ̀sọ́rasì náà òkè ìnáhùn ó lọ máa ń yí fún wa olùkọ́nà bá fún wa díẹ̀ oṣù mẹ́fà òjò oṣù mẹ́fà ẹ̀kọ́ tó wá ní ṣe ní tí ó tẹ̀léra wọn yóò máa ẹ̀wọ́ àfọ̀n bírèkì díẹ̀ tó dà kí lè tún lè dé kí ni ìgbàramú sọ̀rọ̀tì náà wò bẹ́yìn náà ẹ wò kí ọba dẹ́gbà fún wa. wọ́n náà ò ṣe bẹ́ẹ̀ fún wa líyà bàkẹ́rù kájọba ránṣẹ́ wà fi ń ṣe lẹ́yìn fún wa. Nàám. Fàábà ẹ̀sẹ̀rù náà ìlà òkú. Wàhálà ìṣẹ́ni tó yẹ kápọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sẹ́dẹ̀rà ni àbá àwọn èèyàn kọ̀ wọn orí dídẹ̀ra o. Omi tó gbẹ̀yìn lọ, ó ń ti mọ́tò lẹ́kọ̀ọ́, ẹ̀rọ àkọsí ìnira ló fẹ́ kó bá wa àwọn aláǹfààní náà nígbà táwọn èèyàn wòtò tó lọ dalẹ̀ sójú tí ní ojú àgbàrá aláìní kan sí àgbàrá ojú méjì wá lókè ó wá dí tó ẹ jẹ́ pé àwọn yóò bẹ̀ kọjá ó yóò bá tẹ̀ sí ní kọjá ní tó bá rí yóò mọ̀ta ibi tó bá rí ni we need to orientate ourselves especially àwọn ọgbọ́lọ́pàá wí báyìí báyìí orílẹ̀-èdè ojú omi ló wà ẹ̀dá kan ẹ̀dá mọ́ ẹ̀dá mọ́ ń bẹ̀ wá gan-an torí títí kò ti fún àwa náà mọ̀ wípé àmánéjì rẹ̀ ni ẹjọ́ bá mánéjì rẹ̀ láti ọ̀rá àbáyọ látàwọn òṣù wa lò tẹ́lẹ̀ wọ́n tó ṣe kí ni ọ̀tún ti lórí ṣẹ̀gbẹ́ wa láti wà àtúnu tó ẹjẹ́ ká wò pé àkẹ́ẹ̀kẹ́ ẹ̀fọ́pọ́lọ́ rẹ̀ pé ilẹ̀ tó fẹ́ dà ìgbóló ń lọ gbóló ń lọ ẹgbẹ́ káwọn èèyàn rí ìdẹ̀ra yẹn gẹ́gẹ́ bí ìdẹ̀ra fàábà àwọn èèyàn ò rí ìdẹ̀ra. Bàbá àìsàn lóyún Wàhábà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ àbá nígbà tí ó yẹ kí wọ́n dúpẹ́ wọn ò wọ́n ń ṣe ni pé ìlà òfòrò látàrọ náà, ọ̀pọ̀ àwọn èèyàn ìlà òfòrò aláìmoore ni wọ́n. Bàbá aláìsẹ́ kí ni? Aláìmoore. Wọ́n òjò ti pọ̀ jù lọ́dún ìmọ̀. Ṣé tó yẹ kó sọmọ? Òjò táwọn kan bẹ lọ́hùn fún. Ó wá fún àwọn aláìsẹ́ kí ni? Ẹgbẹ̀ẹ́ òjò tó yẹ ká rò pé ìjẹra ọba jẹ́dá ní àbá jí lásòjò ọ̀la ó yẹ ká tètè jí lọ mọ́ta sí ká lọ́jọ́ kí ni àlòjù ìfọ̀ náà àbá àkàrà náà lọ́jọ́ máa rọ̀ kí ni ká ṣe. abẹ́ lọ aláhùnmá sọ yìí bá mẹ́fìá abẹ́ adúpẹ́ lórí rẹ̀ alihamdulilayi alẹ́dì àfọ̀nà adúpẹ́ lọ́dọ̀ ọba tó ti kí fún wa lómi mu. adúpẹ́ sẹ́yìn lè fún wa lómi mu nínú ẹjá ká kọ́kọ́ béèrè láàárẹ̀ ìdáka tó lè fún wa lómi tọ́lọ̀ ò bá fún wa ẹjá pẹ̀lá yẹn tí ó fún wa lómi gbogbo dáàmù a máa gbẹ dáàmù a máa gbẹ kí ni a máa gbẹ dáàmù tẹ rí yẹn tí máa wọ́n bá fúlò tí wọ́n lọ máa tiun a máa gbẹ ọmọ adẹ́ta bá fẹ́ fi bó ṣe kọ́ àwọn àti dáàmù ó gbẹ sí ìpín òní ṣe nínú odò táwọn èèyàn pé máa gbẹ river nile jẹ́ kan river nile tẹ rí yẹn because ó kọ́ across Africa ni especially North Africa nígbà ó kúrò ní Ethiopia ó gba Sudan láti Sudan ó gbàgbó ogun ló ń lọ Egypt láti Egypt ó lọ lókè lọ. ó wá di táìmù kan méèlì wá jẹ òfúrò torí pé wọ́n òjò irọ̀ ní àwọn àdúgbò púpọ̀ mo sọ fún wa ọdún tá kọ́kọ́ dàn lójó ọmọ bébè ò bá ń fún ẹ bébè kí ni ń fún òjò àgbàdo táwọn àgbàdo pọ̀ kankan. Ah, máa jáde ah, ẹ̀wẹ̀ jáde o. Máa rí tó wá ní تعالى يا ولد يا طالب تعال مطر مطر يا عم بالله عليك ليه صوته ليه كذا بمطر تعال وينبنى مطر wọ́n sílẹ̀kùn ni wọ́n ah, alhamdulillah mọ́tọ̀ mọ́tọ̀ ẹ̀mẹ́ta náà ní rọ̀ lọ́dún gbogbo village wọn pátápátá underground kò sí kankan tó sílẹ̀ lẹ̀ ẹnu wọn bá táwọn sọ ojoojúmọ́ fọ́ndín fọ́ndín fọ́ndín fọ́yẹn tí ń rọ̀ nígbà tó ìgbà táwọn ní wákàtí kan tó tó yẹn sàfẹ́ pọ̀ díẹ̀ ìṣẹ́ kan báyìí tó títí ṣe kí ni ẹ̀kọ́ ni àwọn òṣìṣẹ́ kan wá jáde wọ́n lọ máa sí drainage wọ́n lọ máa sí kọ́ mi orí títí òde ṣe kí ni. torí pé wọ́n mọ òṣìṣẹ́ pọ̀ mi máa ń fúlò lọ́dọ̀ àwọn ẹni ò àti kọ́tà àti tọ́ílẹ̀tì àti gáàbẹ́níngà. àbẹ̀lẹ̀ sọ́wọ́n hàn àbá sẹ́rẹ̀ náà sílá kúfù rọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn àmọ́ orí ìbẹ̀rà ẹ̀rẹ̀ ká fi dúpẹ́ fọ́kàn dẹ́dà onípè wá sí sọ̀rọ̀ àfẹ́nà àwọn kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ní sọ̀rọ̀ àfẹ́nà ọba dẹ́dà ní ọ̀pọ̀lọpọ̀ mo mọ̀ ń sàlàyé ìbẹ̀rà mi fún yín lánàá Al-Qur'an láti kíkẹ́ lè mọ ìbẹ̀rà àmọ́ kó àwọn èèyàn gbogbo bá ti ń lásìkò náà mọ́rọ̀ kàtọ́rọ́ di aláwáyé àfáàwà amúrọ̀ máa sí rọ́dí aláwáyé ó sì ní gọ́ọ̀nà ọ̀rọ̀ gọ́ọ̀nà egypt náà àti gbogbo provenance rẹ̀ náà ní wáwo ẹ máa gbélé lẹ́gbẹ́ máa gbé wáwo kankan ó obìnrin làwọn máa fi gbọ́n tí ọ̀bá ti sọ̀rọ̀ àwọn omi làwọn obìnrin bọ́ ni èèyàn láwọn fi pọ̀ àbúrọ̀ máa ń ti bákọ̀ lẹ́ta sí àmìlì mọ̀mìnì ọmọdébùn kàtọ́ ẹgbọ́n táwọn ará mọ́sálì láwọn oṣù o ọláwọ́ fẹ́yàn sí kíní ẹwọ̀n máa ṣe bẹ́ẹ̀ jẹ́ ẹ̀bù náà ti sí ní ẹ̀yìn ẹ̀rẹ́gbẹ́ ẹ̀gẹ́ látẹ̀já wù ní 20th century ní tójú ṣe kíní ẹ̀bù ti là ẹ̀yìn táwọn èèyàn tí wọ́n ti ń create artificial canal tí wọ́n ń ya omi láwọ ní òlù èèyàn kan sọ pé àwọn ọgbọ̀n ti ní ìtàn omi wo omi tí wọ́n fàgbé a máa wà kán bẹ lórí omi tán hun orin sórí omi lọ́wọ́ báyìí àwọn kan hun orin sórí omi lọ́wọ́ ni wọ́n hun orin sórí omi lọ orí omi ni àwọn èèyàn ń ṣe artificial island orí omi wọ́n bẹ̀rẹ̀ kí ni ọ̀fẹ́ pọ́lísì wọ́n gbà wọ́n ní ara àti kọ́ sórí ilẹ̀ nígbà tó wò tó ni àwọn bẹ́ẹ̀ lọ kọ́ ilé síbó sínú omi artificial island tó torí pé ìròyìn tó kúrú àti ibi táwọn kan ronú dé wọ́n dẹ̀ rí pé pẹ̀lú agbára àti orin tọ́ba dẹ́dà fọ́mọ nìyàn ọmọ rò ní wọ́n fi èèyàn ẹ̀dá ọba dẹ́dà wọ́n fi bọ ẹ̀dá bí ẹgbẹ́ rẹ̀ kò ṣeé ṣe wàkọ́ọ̀lá àti ìnìdè wà ràpá ẹ bá múwe kan wá ẹ múwe kan wá wọ́n fẹ́ kọ lẹ́tà sí odò tí wọ́n <laughs> wọ́n bá mú wá wákà yẹn dé wọ́n mú ìdí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ní ìtura ẹ̀kọ́ ara wọ nǹkan àtẹnu ó dégbé ni wọ́n kọ̀ sí. nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀mọ́ tó sọ ní min abdullah min abdullah umar bin khattab radiyallahu anhu ila nílì mísírà látọ̀dọ̀ nígbà tí wọ́n fẹ́ àdírẹ́sì lẹ́tà látọ̀dọ̀ abdullah ẹrú kí ni kílẹ̀ tó kọ́kọ́ sí ra kọ́kọ́ dára ẹ̀ padà nílì mísọ́rọ̀ in kún tàtẹ́jìrì inda nafsi bá pé òun sàn látọ̀dọ̀ ara rẹ̀ ní tàtẹ́jìrì bá dàbí ọkọ̀ sàn látọ̀dọ̀ wà in kún tàtẹ́jìrì bí amrillah lọ́jọ́ pé àti ọba dára ló bá dé kí ni ló bá fi ń sàn àjìrì máa sàn kí ni wọ́n lọ sí lẹ́tà sínú odò ọ̀dà alùpàrí àwọn onítàmọ́sí kọ́kálẹ̀ ni ẹ̀ wọ́n láàrin mọ́dà fẹ́ hàtì kí ni ìyẹn fẹ́ kọ́ wa wọ́n fẹ́ kọ́ wa wípé àìlègbára lọ́bọ̀ ìṣẹ̀lá wa àìlèjẹ́rùsì fọ́nra dẹ́dà a máa fi rò pé omi kan ń sàn fún rẹ̀ àbí nǹkan dáṣe fún rẹ̀ kò sí nǹkan tó lè dáṣe fún àǹkó láṣẹ ọlọ́run. ولقد صرفناه بينهم ليذكروا. ọba náà ní صرفناه بينهم omi yẹn a ṣe níwọ̀ntúnwọ̀nsì láàrin wọn lè yẹ kí wọ́n lè rántí ìbẹ̀rẹ̀ ọba dẹ́dà وأبى أكثر الناس إلا وأبى أكثر الناس ọ̀pọ̀ àwọn èèyàn lórí ilẹ̀ lónìí o kò sí tí wọ́n jẹ́ ìlà ìfòrọ̀ àfi wọ́n jẹ́ láìmọ́rẹ́ àfi gbàgbó orí ọlọ́run mọ́lẹ̀ ní ọlọ́run ṣe wá bẹ̀ náà. ولو شئنا لبعثنا kọ́dà lè rẹ̀ lọ́wọ́ wàlàó ṣìnà tó bá ti lo wàlàó ṣìnà tó bá wù wá tàbá fẹ́ rìn lọ́wọ́ tàbá fẹ́ rìn níbi bọ́dì fún ẹni ó rọrùn nígbà kan mọ́ọ́mọ́ ṣé dáhùn kó jẹ́ pé wọ́n nìkan lọ́ọ́ di sẹ́wọ̀n tí ò ní tó jẹ lẹ́yìn rẹ̀ lóbìnrin wàlàó ṣìnà tó bá wu àwọn ọlọ́run لبعثنا في كل قرية نذيرا. آه بعد ذلك لبعثنا في كل قرية àbá gbé dìde nínú ìlú kọ̀ọ̀kan ní àwọn ìlú tó sọ̀rọ̀ láti mẹ́ta ìtìmẹ̀rí rọ̀ olùkìlọ̀ tí ó bá ti wọ́n rọ̀ pé ẹ sọ́ra láti tí wọ́n dẹnu rà lọ́wọ́ rẹ̀ àmọ́ àṣẹ bẹ́ẹ̀ àníwọ̀ nìkan ni kò jẹ́ fún wa fún funfun dúdú àyìn nínú wa alìjáná náà ìwọ nìkan ni kò jẹ́ lórí kóore rẹ̀ ó lè jẹ́ kí ni kò lè pọ̀ ó lè jẹ́ àjọ jẹ́ ó lè jẹ́ ó ń látàrí sàlà ó mú sẹ́yìn tó gbòǹgbò tó túmọ̀ sí wípé anábì sallallahu alaihi wasallam ọba aláà lórí líìbù bọ́dì yẹn fún ó jẹ́ kí iṣẹ́ yìí ó rọ̀ ọlọ́rùn ó ní ìwọ nìkan ni jẹ́ fún ọyọ́ dọ́dọ̀ wa ó dẹ̀ jẹ́ fún wa ìyẹn ni pé wàlà òṣìnà wàlà mìyàṣá ó ní tó wá wù wá ni àmọ́ kò kí ni kò sí bẹ́ẹ̀ ẹnìkan ṣoṣo tó rán tálé o ànẹ́bọ̀ Muhammad ó ní òun nìkan eré nìkan ni mo rán wàlà òṣìnà lábàá àpùnà àfikún lè kọ́rí

mọ́gbà mọ́tọ́kọ́mù fún wọn látòtè gbogbo ọ̀nà tó máa ń rìn mọ́tẹ̀lé wọn gbogbo orí wọn mọ́tẹ̀lé wọn látòtè ìkàṣírí wọ́n bá ti láwọn ògbà ìwọ mọ́tẹ̀lé wọn sọ pé àlélẹ́ yìí ló yé mi sí ìtọ́ka adágbà mi sí pè mí sí ni kùnrin ló ní èmi nìkan náà ló rán sí ìyá anábìwá Muhammad. Wájá ìdí òǹbì, alukọ́rẹ́ nìkan ajẹ́ pé jihadi ti ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní jihadi kí ni ó dáwà Allah ẹ̀kọ́ àwọn èèyàn padà fọ́dọ̀ ọlọ́ kí ni ìṣe wá dàn kí ló sọnù lọ́wọ́ wa èmi ò tẹ́ ẹ̀rí kan tó ń bẹ lórí ilẹ̀ ọlọ́run aláwọ̀ ní sọ́ọ̀bù fún wa pẹ̀lú láti tẹ̀lé lánà rẹ̀ ẹ bó kọ́rámù ẹ̀dá kan sọ kùránì kan kùránì náà ń sọ kalẹ̀ ló ọba ti tẹ̀lé tó wà náà yóò sọ fún kíni yóò sọ fún pọ́lẹ́mù wa a ní wàhálà àti máa sọ Kùránì kalẹ̀ kọjá akásọ wípé ọlọ́wọ̀n tó wà ń di kíní ìgbàládé kíní ìlàmù wa tó bá tán. Nígbà tó wà ń bẹ̀ ká bá ti lè tẹ̀lé, ọbẹ̀ ti ṣàlàyé sáàtì tẹ̀lé sáàtì rábàáyọ lórí ti lábàdé máa ń dì ti ń ṣe ọ̀sán. Ó pé ẹ bá ti máa lábòsí, ẹ mú apani, ni kẹ́sì ẹ̀pá àdà tó bá ti kí ni tó Ìjàwọn lógun pẹ̀lú pẹ̀lú àti ránṣẹ́ sí ẹ. Jìháàdà ṣẹ̀bí ọ̀. Ìjábọ̀ yẹn ó lágbára pọ̀ o. Jìháàdà ṣẹ̀bí ọ̀. Wọ́n jàwọn lógun gan, ó tóbi, àmọ́ wọ́n padà gbà. يا أيها النبي جاهد الكفار والمنافقين ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn orientalist lénìí wọ́n máa ń ṣì àwọn àyà ìgbọ́yé wọ́n ń ṣì ìgbọ́yé gan ó bẹ̀rẹ̀ ìlàáfàmì ṣẹ̀díì à ń wọ anú àwọn tí wọ́n jẹ́ eminent scholar lónìí àwọn ọ̀bà ni yóò àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run nínú àfa tí wọ́n má bẹ̀rẹ̀ àwọn èèyàn tí ń kọ̀rọ̀tì orientations understanding àwọn èèyàn nípa Islam ọ̀rọ̀ tó pani lẹ́kọ́ lọ́rọ̀ yìí a máa bí alákòófà àwọn ẹ̀bá wa lọ torí pé tí mo rí ni kì í ṣe pé tí ó jìnnà báyà àti sòkó máa ń lè rẹ̀ rí ìkó máa gbúrò rẹ̀ bọ́ ẹ̀ bá kàn mí níbi òní lẹ́yìn tá a ti jùmọ̀ tán. ló bá ní a ẹ má mọ ọ̀rọ̀ pé kan tẹ́ fà lórí alukurani ní ìjọ ni àdìsí kan tẹ́ ẹ kà mo ná bí omi mélòó náà ni mélòó la mà tá a tún máa sọ pé bóyá báyìí. wọ́n ní kílẹ̀ ní ọba dẹ́dà sọ pẹ̀lú kéèyàn pa káàkiri àbí àlòrì kíkà kéèyàn kí ni kí pààyàn. àwọn àwọn ló ní mo ló ní ẹni bá pa zèmíyù. bàkàtàbí má bàbá tí ma ń pè kíláàsì bàkàtàbí ìyẹn ni nàbí mà tí ó pààyàn màmá tó fi kàánà èmi ní pàkó ọ̀nà kò sì ní ràn dẹ́dà ó ti yé àbí ìfìyàn ló kà fún bọ̀dá rẹ̀ bọ̀dá ní ló wá ní ìyẹn kò máa dá pọ̀ kọ̀ọ̀kan onye rí ó nítorí pé kùránì ló ní káwọn boko haram máa pa àyàn kùránì tó ń tẹ̀lé omi owó bọ́ọ̀dà bọ́dà rẹ ẹ̀mù ara ọ̀rọ̀ ti jìn ó ló mọ̀ youtube ní ti ń gbọ́ àwọn wá síka àtàdáwà ilẹ̀ yorùbá ìṣẹ̀sí kan àwọn free thinkers ni alùpùránì ní jàhídì òǹbì yìí, ẹgbẹ̀ wọ́n ti jàhídì but jihad to strive to achieve certain goals. gbìyànjú tẹ́tí gbìyànjú sí pálẹ̀ wọn lórí pẹ̀lú ọ̀rọ̀ yìí jẹ́kọ̀rọ̀ yìí yé wọn jihadan tẹ̀bi ọ̀rọ̀ ìgbìyànjú tó tóbi lọ ṣe o ẹ̀dá kò sẹ́ni kó pa wọ́n ni. àwọn sọ̀rọ̀ yẹn lọ ọ́dà tán ọlọ́ọ̀ta ọlọ́ọ̀bá ẹ̀dá ọba tí ilé ni kó tó mẹ́rù rẹ̀ mo kàn já lẹ́nu ọ̀nà mẹ́sídì kò sì dún wájú ká bí mo sọ mẹ́sìnì ní títẹ́ ní ó sì ń gbé bọ̀dá rẹ̀ bọ̀ lórí kíni lórí mẹ́sìnì ọlọ́run mẹ́sìnì ó sì mọ́ dáadáa

wọ́n ní ṣẹ̀dá lùkọ́ àdùnnà wà kọ́ọ̀tì àbọ̀dá bí bíríkì àti ìgbàgbà mọ̀ yìí sí ìgbà wo lọ́dọ̀ fóònù tẹ̀sírì ìgbà wo lẹ́dà fóònù tẹ̀sírì That means everybody can just handle a verse in the and give it interpretation for himself. Ṣé gbogbo èèyàn ló tẹ̀lé? Wọ́n pe ìwé ẹ̀ ní Book of Medicine. Kí ló Book of Medicine? Àwọn alternative medicine ni wọ́n kọ́. Àwọn medicine orthodox náà lè kọ́ one àwọn alẹ́yìn ẹ̀kà wọnú book of medicine lọ ọgbọ̀dọ̀ ẹ̀sẹ̀ kí ni ọgbọ̀dọ̀ ẹ̀sẹ̀ fún interpretation tó pààyàn ìdáná lọ ní ẹ̀sìrí káàkàrà láìkùn kankan lákùn láti tó bá láá jẹ́ lọ́rọ̀ alkùránì wá ṣe rí we have a specialist àwọn kó they were specialists are effigies of the Quran the fundamental rule our basic knowledge you know you supposed to acquire certain knowledge before the one who intended to do what to translate ọkàn ìṣẹ́ ọpọlọ láwọn basis kan basis yẹn àkọ́kọ́ rẹ̀ ní local arabia ọkọ̀ bọ́lárúbáwá ìgbógbó ọ̀nà tó máa ń gbà kí sọ. Kùmírìtù á ní òkọ́ tílà nàásì. Àdéhùn àbẹ̀lẹ̀ ọ̀nà rẹ̀ ó ní ànábì sọ́lọ̀ lọ́wọ́ àrẹ ó ní wọ́n pa ní láṣẹ kùmírìtù wọ́n pa ní láṣẹ ẹ̀dá gbàdéjì náà ìbá ti kúrò ní ẹ̀ kùmírìtù wọ́n pa ní láṣẹ òkọ́ tílà nàásì kí n bá àwọn èèyàn jà ẹ̀yà kí ẹ̀rọ ti fẹ́ kí n pààyàn bẹ̀ wọ́n wọ́n ni màá bá yín jà ó sẹ́mi tó mo fẹ́ pààyàn kọ́ọ̀tàlà àti kíni kọ́ọ̀tàlà pa kọ́ọ̀tàlà ń mọ̀ lọ ọlọ́run fẹ́ ìdílé wọn bọ́lẹ̀ kọ́ọ̀tàlà ní fẹ́ǹdì wọn kọ́ọ̀tàlà àti kíni kọ́ọ̀tàlà kọ́ọ̀tàlà ń mọ̀ lọ. ọlọ́run pa ọ̀jù torí pé wọn àmọ́ basis of that knowledge kò sí pẹ̀lú wọn ìyẹn ni wọ́n wá kó igbó káwà kó sórí àwọn èèyàn ẹ̀ pàánìlẹ̀ oyé yìí gbogbo àwọn tí wọ́n lè lead bandit àbí Boko Haram gbogbo wọn pátápátá they were students of orientalist wọ́n lọ train wọn ni wọ́n wá fún wọn wọ́n manipulate àwọn ìtumọ̀ kan tí ò dé kí ni tí ò lọ tí ó fọ́ra àwọn ìròyìn àwọn ìtumọ̀ kan tó tó tó jọra wọn ọ̀dà Amẹ́ríkà ẹ̀mẹ́bìdì kò mọ̀ sí ẹ̀jẹ̀ nàìjíríà ẹ̀jẹ̀ ń sọ tó láǹfààní sọ́kúrẹ́ ẹni tó mọ̀. Ẹ̀rúgbà mi gan wọ́n rò pé ha lọ àmà bẹ́ o. Àìrójú àìráyè tí òjé yẹn ò lè tọ̀rọ̀ ọlọ́ọ̀bà rẹ̀ làwọn máa sẹlẹ̀ sí wa o. Ọ̀dọ́ táà ní ti lè jẹ́ Kùránì táà ní lè máa jù kó tìǹbà ju sẹlẹ̀ sí wa o. àtàwọn àtàwọn ọmọdọ́mọ wa. We need to protect this program. Ọlọ́run ti sọ àmọ́ fẹ́ káwọn lóde kí ni? Aṣọ. Ẹ̀rọ ọlọ́run ló ní tíra rẹ̀ ara wò aṣọ. Ara sísọ rẹ̀ mẹ́ta gbéjòkó ìkàlẹ̀. Káfílẹ̀ mẹ́ta ló wà nú rẹ̀. báàkì ní èdè wà bẹ́ẹ̀ bóòlù ọba dẹ́dà ti sọ olùwàbí ṣàlàyé ìfún ara láàrin bá dúró wá ní ẹ àfá àkíní àwọn afọ àfá kan lá ní ẹ ìmáàmù ọ̀dà kí àwọn afá yẹn tó múná rí gbogbo controversial tí wọ́n ni fún níbi ìkíni díẹ̀ fún ọ̀rọ̀ tẹ sírì máa ń sọ máa lọ

tọ́bá bí wàhálà tó dá tọ́dálẹ̀ fún Musa ọmọ ìmọ̀ránù alayhi salam wọ́n ní kàbọ́ ní mọ̀jù ó ní ìní àmúni rárá ní òmá bàbá ni mo ṣe lè ta wà ìkúránù là kó bí a jẹ nǹkan mi yàtọ̀ rẹ̀ mi kan tí máa tapá tì mọ́tò ní ìmọ̀ ń lọ sùkú ó ní ìsì tí ó tí wọ́n fẹsẹ̀ ní lé ní ọ̀la ìmọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ó ní ìlọ sùkú kí ni ìsì tí ó

wọ́n fún nọ́mbà 1 2 3 4 5 6 7 náà kéré ọ̀rá ọ̀yá ó ní kúmùnà tí lọ méje náà ni ó fẹ́ fọwọ́bọ̀ mi lọ́pọlọ ni fẹ́ fọwọ́bọ̀ mi lọ́pọlọ mo ní méje àbí sójú bẹ́ẹ̀ lọ ní ẹ̀tún kàbóyá kàkà tí bóyá ní àfihàn ìsàtọ̀ sí hànkà yìí ó ní kó yàtọ̀ ó ní kí n wo ó ní sẹ́ mo bínú wàá sọ ìná òfin ìmọ̀ mi mo bí ọgbọ́n

ọ̀kẹ́ ìmọ̀mù mi fẹ́ bọ́ di ẹ̀yọ náà lọ fún àtòmù ẹ̀kọ́ kan tẹ́mi náà bá aráyè sí náà làmọ́ jù síra wa ẹja sí díẹ̀ díẹ̀ kankan. mo náà lẹ́bi nuru salam mo náà àfa àwa sọ wípé pàlájì ta fi ṣe ń mú. ìlà fàmùsílà àbá ó ní salam tó lò àwọn èèyàn rẹ̀ tó fi pè wọ́n. Alpha Senate in Nakamsina Anna, 1,000, what do you mean years? That is around 50 years, Lolo. Mo ní ìdẹ̀bọ̀kítà àfáà kan sọ nù, ni ní ìmáàmù tẹ̀sírì pọ̀ ọmọ ẹ̀sọ̀ mi. Ó ní ṣẹ̀rí títàbẹ́jẹ́ onye wa, mo na ẹ̀rẹ́ mú gbọ́. Ó ní sẹ́ẹ̀mà ló fi hàn nìkan kọ́lá alukóran sọ pé wọn kì í kú láàká sàbánà lẹ́bí na kú ti lú kí Wọ́n ni ẹ máa rò wọn ló kú, bẹ́lẹ̀ àhìyà aláyé wọn ni wọ́n sẹ̀mí ìgbà ọ̀gbìn. Lọ́dọ̀ wa ni? mo ti fún ọ lẹ́nu nu mọ̀nì àyàtò ònà àtàfàrọ̀ kòmínà àyàtò dìnyàwíyà wà àyàtò bàzàkìyà ìyàtọ̀ wà láàrin ìsẹ̀mí ọmọlá àmẹ́bí ń bẹ yẹ́ ń bẹ ọmọbọ̀lọ́ wà bàrìsà láàrin àfonúfojì kí ni àbùkì àmà lọ́wà òdẹ́lẹ́ pẹ̀lú wa tó lẹ́ka ẹ̀mẹ́ka ẹ̀mẹ́ka bá fún wa tí ó jẹ́ pé mo ní sẹ́ẹ̀mọ̀ pé ànẹ́bí ó ṣe kí ni problem táwọn èèyàn wa tẹ́ ẹ jẹ́ èèyàn ó káwọn èèyàn padà ó ní pé tú yìí fẹ́ ẹgbẹ́ kan ẹnu kájú ti gbà ẹlẹ́nu ànẹ́bí fún alátọ́gbà ànẹ́bí báwo ni ọ̀sọ̀ àbá láàrin àmẹ́bì mo bá seventy chapter lẹ́nu rẹ̀ ẹlòmí ò bá mi dùn ẹni mi ò dẹ̀ rí láyà kan tó sọ̀kalẹ̀ tẹ́ bá kà á àti kí n má bídó sọ̀kalẹ̀ kí n má torí tó sọ̀kalẹ̀ áwò láì mọ̀ pàṣẹrù onítẹ̀síìrì ni wọn fọ́pọ́ láti wá pàkàkà lónìí tẹ́ ni ọdún náà egypt torí tẹ̀mí kan gbọ́dọ̀ ti dé ti yìn wá bó la ti lọ ibi ọ̀rọ̀ jihad torí pé nínú táwọn èèyàn afẹ́ yọ ọ́nú àlùkò hàn ẹ Yes, our treat jihad as a topic in the university. But after we left there, we later discover that you have been trying to reframe the curriculum. Wọ́n to change the curriculum eh? Yes, as it grow. That's why the person to change the curriculum. First of all, we need to change this curriculum because the curriculum tẹ̀ fi ń kọ́ àwọn ọmọ àwọn ọmọ bíi After o terrorist after September kíni o eleven. That was two thousand and three tẹ̀sẹ̀lẹ̀ eleven ni wọ́n bẹ̀rẹ̀ ara tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ látàkì tẹ̀sẹ̀lẹ̀ eleven yẹn sí Bẹ́ládìn kò sí ń kọ́ àwọn tí wọ́n ń kọ́ wọn náà ajẹ́ pẹ̀lú sábà ti ń tẹ̀ ẹ̀sẹ̀ láyé ẹgbẹ́ yunifásitì ààrẹ kọ̀ ẹ̀dá padà kọ́ lọ́jọ́ kí ni. a lọ kẹ́ẹ̀kì àwọn kòríkólọ̀ mọ́ ọ̀rọ̀ jihad ká kọ́kọ́ ṣe kí ni you should not study it as a course. ọ̀ya kí ni wọ́n bẹ́ẹ̀ ṣe fún wa. ọ̀làkùnrin sọ fún wa yẹn buhari gbogbo tí wọ́n bá fún ọ̀dá tó wà lórí máṣínì tí ẹ̀ wọ́n ní gbogbo bí sálùkúrá ní sọ pé ẹ̀ka wọn ẹlọ́rù ogun ẹ̀jẹ̀ káyà kan fa káyà kan fa ẹlọ́pẹ́ ẹ̀ka wọn. wàkọ́ ti ló mú sírì kí nà káfà kàmà yóò ti lú nà kún káfà. ìkọ̀tí ní kọ́ọ̀tì tẹ́ ẹ bá mú wọn ẹ̀ka wọn gẹ́gẹ́ bí wọ́n ti dé kí ni bí wọ́n ti kàn yín àìsù sàkìtùmú wá àkìrìjú mi ní àìsù àkọ̀rọ̀jú kan ẹ̀ka mú wọn ẹ̀ka wọn ẹ̀lẹ́ wọn jáde níbi tó ti lẹ́yìn náà jáde ìṣe retaliation ẹ̀ retaliate. Ọ̀dà àdúgbò ti mú ìrìnàjò Bíbíl àrọ́mi àtàyò ọ́ kò ń fi ẹ gbọ́dọ̀ bá wọn jà o. Number one, within the midst of haram ẹ bá wọn jà after until you qatilukum fi when they start to fight you there if they start to you there fight them wọ́n bẹ̀ dà ní ọ̀rọ̀ sí ni káwọn jà àwọn ọkọ̀ bẹ̀rẹ̀ kó káwọ́ gbéra ni ara o ẹ dákun bo ni fọ́ọ̀tì wà bo ni fọ́ọ̀tì wà. قتل للذين يقاتلون بأنهم ظلموا قتل ọba dẹ́ta ni mo ti fún ní ọ̀dá mo ti fún ẹ máa bọ̀ mo ti fún ní ọ̀dá lilladhina zulimu mo ti fún wọn jà àwọn tí wọ́n ṣàbòsí fún yín ẹ yóò bá ṣàbòsí fún yín rárá o àwọn tó sí pé we have a basis Mẹ́sìsì yẹn ni wọ́n fẹ́ dàrú kó láti lọ wàjà yídi òǹbì. Ìrádàrún kẹbí rárá. Ṣé ẹ̀ka máa sọ fún pé jihad rárá o? Jihad ṣe fún wa ní o máa pààyàn kiri o. Ṣé ẹ̀ka máa translate fún ọ̀fọ̀ anọ́lọ́m translation o? Ìtumọ̀ tí ò bá lọ. Táwọn sọ̀hábà ò tú, afẹ́sọ̀ àwọn táàbẹ̀ yìí. Àmẹ́bí ò dẹ̀ fún yẹn. Jihad òǹbì. Bí yẹn fi Kùránì bá wọn sọ̀rọ̀. Jihad ìgbẹ̀yìn tó tóbi lọ́sìkí ni wàá ṣe. وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاد وجعلنا بينهما برزقا وحجرا محجورا وهو الذي خلق sórí àwọn dẹ̀lílù aláàkùdọ̀láti ìlẹ́yàtọ̀ aláàkùdọ̀láti àwọn ìtọ́ka tí ń júwe agbára rẹ̀ ṣe rí wọ́n tó fi lè mọ̀ pé wà tó ṣàlàyé fún wa tó bá fẹ́ mọ bó ṣe tó àwọn àlàyé ìlàfẹ́ kò ṣàlàyé fún ọ tí wọ́n lè wòye ìbáwọn jà àwọn kò sí tó fẹ́ ṣe tó bá dẹ́gbẹ́ kúkú wọn ṣe à ń bọ̀ bẹ́ẹ̀ kò sí tí ó fi àwọn tó bá pa àwọn olọ́fẹ́ pèpè àwọn olọ́fẹ́ pèpè jọ́nà ẹ̀sìn àṣírí àwọn àgbà àwọn fálásì àwọn ọ̀rọ̀ tí wọ́n ń pa fún wa ní káyàmá wọ́n ní àwọn ti dúró ń bẹ̀ àwọn fẹ́ kọ́ wọn ní kéwù wọ́n wá fẹ́ gbà àwọn fálásì àwọn sọ pé wọ́n ń pè mú bẹ́ẹ̀ o tí wọn ò fẹ́ gbà káwọn kọ́ àmọ́ àwọn ọmọ wọn ń ṣe àṣùwà àdàlà èyí ò fẹ́ fún àwọn ẹ̀rẹ́ lẹ́nu láti kí ni lórí kùránì ti sọ bẹ́ẹ̀ fún wa ẹ̀kọ́ máa rẹ̀ lẹ́fún so gbogbo alámà yẹn ara kàlàfì gbogbo alámà yìí yẹn a ní láti máa yànnà mẹ́ẹ̀ so àwọn ọ̀rọ̀ yìí ó kéré àdáadáa bí òun wọ́n aláàní wọ́n wọ́n lẹ́bi tí ọba tún yé wọn èyí ò ní ìdí pé àbá lè ní ọpọlọ tún máa ó yẹ kó máa tí ó yẹ kó tẹ̀lé ọba dẹ́dà òníkan ló yẹ kó máa tí ó ní wàhúwà lẹ́dí. wàhúwà lẹ́dí máa rọ̀jà ìgbà ṣọ́yìnì láàdá àgbẹ̀wò. ó ní òun lọ́ba tó ṣe pé wàhúwà lẹ́dí ó ń lẹ́dí tó ṣe pé máràjà ìgbà àhárá yìí ó mìízi ojú ńlá méjì mara wọn máràjà ó mìízi wọn wọn kódà ọ̀kan nínú wa Ààrẹ arúgbóhùn fúrọ́. Mẹ́sẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn yìí, ààrẹ arúgbóhùn Eléyìí ó dùn fún lọ lẹ́nu. Ó dùn mú ṣọ́lá mú báyìí. Ó dùn ẹ máa mú, ẹ máa mú, ẹ máa mú. yìí kọ́. Wàhálà mílíọ̀nù sòjà. Eléyìí tó ti wà rẹ̀ mílíọ̀nù sòjà ìgbà ayọ̀ ní omi òkun. Bí ó jẹ́ وجعل بينهما برزخا وحجرا محجورا هذا من يوسف ولا مكر من يوسف يامو onílọ onílọ lẹ́nu lẹ́nu wọn ni pẹ̀lú bó ń ṣe ṣe bẹ̀ wàhálà mílíọ̀nù ọ̀hún òṣàjẹ̀ نعم وجعل بينهما برزخا وجعل بينهما برزخا láàrin méjèèjì òun àti bárísà àfonúfojì wà ń bẹ̀ wọ́n ti jẹ́ àfonúfojì tó yẹ kí wọ́n sàn wọnú ara wọn yẹn tó yẹ kí ni wọ́n sàn ara wọn. Ọya. Wàhíjọ́rọ̀ pé ìyẹn wọn ẹ̀dẹ̀ wọ́n yẹn káàkiri. Ìbéèrè tẹ́ ká bí wá ní pé Sàmẹ́bí travel wa Nàìjíríà rí ni. Ìbéèrè táwọn olùmọ́mọ́ ń béèrè dáadáa nípa Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní máa rọ́kì màlìmáhà ògórí odò rí ògórí odò rí the only travel to travel káàkiri mọ́bí tó lọ lọ ṣáà ṣáà ni ó máa rìn ó máa pẹja káàkiri ní ó ti máa pa odò ní àgbò ló ti kọ́ ọ̀dọ́ àmọ̀ pé ó lè kájọ kí ni àwọn èèyàn máa ń sọ ibi tí òkun àtọ̀sà kájọ kí ni wọ́n ti pàdé lẹ́kọ̀ọ́ wọ́n ti pàdé lẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́dẹ̀ rí wọn míìsì pẹ̀lú ara wọn wọn míìsì wọn dúró lẹ́gbẹ̀ẹ́ kálukú dúró wọn fúlò lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀pọ̀ máa lọ báyìí òkú máa ṣe ni a máa lọ tiẹ̀. Ọjọ́ ìlọ ọ̀yìnrì yẹntàkíyà. ni? Kò ní mí. Báyìnáwó àbá òṣàkọ̀ láyàbọ̀ bìíyà. ẹja tó dẹ̀wà ní ọ̀kọ̀kan ṣe kí ni ó ń sẹ̀ ní ó ń wàjá alàgbà ayànà orí ọ̀rọ̀ tó wàjá alàgbà rẹ̀ mo láàrin àwọn odò méjì hajjiz ó ní ẹ tí ó jẹ́ láàrin wọn omi báyìí báyìí máa

ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر وكان الكافر على ربه ظهيرا tí èyàn bá gbé tí òkun bá gbé tí ọ̀sà ẹ̀fọ́ òkè tí wọ́n èso mi sábẹ́lẹ̀ lè so mi ni bọ́ọ̀lù fún sí máa ṣe àwọn àwọn àwọn ọmọdé kí ni yóò máa wò ọ̀sán kan yóò dàkí jẹ́ ẹwà yóò rí atẹ́gùn tó wà lórí eléyìí ó yẹ kó lè borí eléyìí náà kúra tó wà nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kún máa ń húwọ́ láì ọ̀sán òdòkí ni yóò dàkẹ́ jẹ́ rẹ̀ ni so ètò ọba dẹ́dà ni olóṣèlú ẹ̀ kó dà ní tó torí ẹ̀ ṣe kó wá fi lè yé wa bómi ń ṣe rí òun tó níyọ̀ àti tí ò níyọ̀ ọba aláàní wà wúwà lẹ́nu àlóhùn tún lẹ́ni tó ṣe pé. kọ́lá pàmílẹ̀ mẹ́ẹ̀ẹ́ bàṣàrà ọlọ́run ló ń dá látara omi bàṣàrà èèyàn ìtumọ̀ ẹni pé omi tó níyọ̀ ká mú yẹn èyí tí ò níyọ̀ ká mú yẹn وخلق من الماء كل من الماء كل شيء حي أفلا أفلا يسمع قرآن نو قرآن نو قل أمي مو بوتين تامي لا أمي نو جوا أمي كلمة تبتاتي وا من ماء مائي min nutifatin amshajin ọkẹ̀ náà omi náà ni o omi ní agbá ọmọnìyàn abara dáṣàrà abara wa yìí omi ni wa ìyẹn lọ́pàá tó pé omi yẹn máa kọ́kọ́ jò lára wa omi máa kọ́kọ́ jò tí a bá ti vibrate tára omi tó kí ni wọ́n ní omi ti gbẹ lára ẹ̀ ó ń ṣe kí ni ó ń lọ nìyẹn ó ń lọ nìyẹn ẹ bá ti ń lọ báyìí awọ ìyẹn wọ̀ ẹ́ kí ni kankan rí ń lọ díẹ̀ díẹ̀ nù ẹ̀rọ pé ń fọ omi ara wa ní sábà lọ àwọn àmà street ìyẹn àmà sí kíni ìyẹn àmà tako ìyẹn àmà kéré sí a ní fọ omi ara rẹ̀ báyìí à ń lọ nù à ń lọ. وهو الذي خلق من الماء látara omi báṣàrà ẹgbọ́n lómìnà mẹ́ì omi tẹ́ ti mọ́ omi tí máa tara ọkùnrin wá àti tí ń tara obìnrin wá tí wọ́n wọ́n tàbí látara abara. Hájà aláwù bómi yẹn ti gbómi ìkẹ́ soso. Gà aláwù tómi yẹn bá ti dé sọ́tà pọ̀ báyìí. Gà aláwù násàbá omi yẹn ni ó wà bí tí ò níran yóò mú èèyàn kan wá káàmà pàtí ti ọmọ sọ́dọ̀ rẹ̀. Káàmà sọ pé lágbájá ọmọ lágbájá násàbá yóò di násàbá ọmọ lágbájá ni ọmọ lágbájá ni ọ̀kanu ọkùnrin nù ọkùnrin nìyẹn ẹlẹ́ẹ̀kejì rẹ̀ wọ́n kọ́ wà sí àwọn àmọ́ sọ pé àna lágbájá nù tó bímọ obìnrin lè yẹn sí lánàá ayé ò bá bímọ obìnrin wọn lọ́dọ́ kí òfòmọ̀ fún yẹn wà ìyẹn ni pé ìyẹn ni ó di ẹ ní ìran pé ìran wa àwọn ní kí ní ń bẹ láàrin wa àti lágbájá ṣé bàtàn ni ó ní a kì í ṣe bàtàn àmọ́ kí ni ó àna ni wa inú ọ̀nà tá a máa fi connectivities tí máa jẹ́ ká so mọ́ra wa ẹ̀yìn ò bá bá ọ̀nà wọ́n dìjọ bí wa àti kíní àbá àdìjọ ṣe kíní àdìjọ fẹ́ra wa á fún lọ́mọ òun náà fún wa lọ́mọ àṣẹ ẹ̀rọ yóò sọ wá di fámílì á ní fámílì wọ́n tàtàrà àìwà wọ́n dìjọ bí wa àbí àdìjọ ṣe kíní àdìjọ tán méjèèjì ọ̀tán náà ni wa nínú àwọn strategy ìtọ́jú alẹ́gbà ló kọ́ alẹ́gbà Muhammad ìṣẹ́ àtọ́lọ́lọ́ nínú àdínà tó fi kọ́ àmàdínà ráàmà kò ní pé ó in-lordship rẹ̀ ó spread rẹ̀ láàrin àwọn èèyàn rẹ̀ ó spread rẹ̀ so ìyẹn túmọ̀ sí pé ìyàwó rẹ̀ tó pọ̀ yẹn is not is not just for fun kì í ṣe torí kó súnmọ́ ní súnmọ́ obìnrin ó fi ṣe ti kí ni security so ó múnú àkọ́kọ́ èyí tó jẹ́ political wa mẹ́ tó fi lákọ̀ọ́kọ́ ó mú ọmọ second in command rẹ̀ ó lé kí ni òfẹ́ èèyàn ní access láti lè ṣe kí ni láti lè máa wọlé rẹ̀ every go anytime one in command ẹbí kò fẹ́ ẹ wà lópe à ah, ó ti lè fẹ́ méjèèjì ó ní ẹ eh, kò yẹ ẹni ni ẹni tó jáde fà ẹ̀kejì kí ló ṣe òfun lọ́mọ wọ́n fún lẹ́yìn ọ̀kan òfun ní mélòó òfun méjì wọ́n wo third in command káni alẹ́ ọmọ àgbẹ̀ solid ó fún the most beloved daughter to him wọ́n lè kíni òfun wọ́n náà lè kíni wọ́n náà sẹ́yìn eléyìí tó wá lágbára jù àwọn olùmọ̀wò pé kí ló pàtàkì lẹ́bi fi fẹ́ yà wá sọ̀fíyà bí n tọ̀ fọ̀yẹ́ yìí ọ̀fíà mẹ́tò rẹ̀ lọ́yẹ yìí alìyẹ̀wùdíyà yẹ̀wùdí ni tó ti yẹ láti wọn kó lẹ́rú ànábì wa fẹ́ àwọn ọ̀gá ni ó wá fẹ́ ọmọ kò wá fẹ́ máyì ọmọ wọn ó ni ọmọ àgbà òbúùkù yẹ̀wùdí ó wá fẹ́ ọmọ rẹ̀ lọ́tọ̀dúwọ̀ ó mọ̀ pé tipẹ́tipẹ́ làwọn èèyàn máa dókè já àti wá gbọ́ wà láti kí ni àwa kógun ó jàna wa àní pàní jà ó sẹ́bù yẹn àwọn tó tí à ó yìí tí ò bá wí ti wa náà tó wà wa làwọn náà jẹ́ kí ẹja tòtórí wà sí ẹ̀rọ ìjẹ́ àná ẹgbọ́n tí ò bá pọ̀ kí oòrùn ẹ máa bọ̀ pé ah, ẹni ó fún ni lọ́mọ kò fi áṣe kí ni akákùnrin so ẹ máa bọ̀ àmọ́ ìmí ń bọ̀ ẹ̀rá kan ẹbá ń kí wọn àmọ́ ìmí ń bọ̀ ẹ̀rá kan ẹbá ń kí wọn ọbẹ̀ gbogbo àwọn àna wa bá àtàlẹ́ fún dáadáa wọn àárín ìkẹ́kọ̀ọ́ kan bá wa sanwó lọ́sàn lórí àwọn tó fẹ́ wa náà lọ́mọ bá wa àtàlẹ́ fún dáadáa tiwọn náà ọlọ́ ìgbà tí òkú yẹn ló máa ká lóṣìṣẹ́ ọmọ tiẹ̀ ìgbà láti mú lọ́mọ yín ọkùnrin kan mú lọ́mọ obìnrin kan mú fẹ́ ti fún ó jẹ́ ká máa ṣe nù wàláì àwọn èèyàn mọ́rẹ́ tó wà mẹ́rin bẹ̀tà dáwò tá nǹkan lónìí láàmọ́ tá ní ká máa wọ́kọ̀ wá fúnra wọn kí lárí tá ní ká máa wọ́kọ̀ wá fúnra wọn àdánwò burúkú ni o kí ló pé àdánwò tó tóbi ní ti ilẹ̀ jáde ẹni fẹ́ mà ó dá ọmọ tó jẹ́ láti ten years back ní kí wọ́n tẹ̀ sí ọmọ obìnrin ten years back láti wọ́n tẹ̀ sí ọmọ obìnrin ten years back láti wọ́n tẹ̀ sí mo máa rí bọ́dà kan tí máa jókòó pẹ̀lú bàbá rẹ̀ ọmọdìjọ wa gàfẹ́ ẹwà ni wa ẹwà tí wa á ti yẹ mọ́ aláàjì àpè ẹwà jẹun nílé wa sẹ́ẹ̀mù oúnjẹ tá ní ká wá jẹun nílé wa á wà ní kí bá ń bọ̀ ẹ̀ mú abúláì lọ́wọ́ kí la fẹ́ ká abúláì ṣe afẹ́ kó wá rí fáfíìmà so orí kò mọ̀ tẹ́lẹ̀ wọ́n á jẹun yóò wá sáà gbogbo wọn á jẹun láì jẹ́ pé à ń sì náwó àsìkò mọ́ akàfẹ́fẹ́ kí ni akàfẹ́ pàtìjẹ ráńpẹ́ nípa fẹ́ ní ìbátan àti kí ni àná mo fẹ́ bá yẹn fàná ẹni bá dalè yẹn máa bá fàná ó àyàbá tó kún lẹ́yìn ọ̀kan ẹ̀tún tó kí ni ẹ̀tún fún nímì ẹ̀tún nímì sí fún ànábì pé òsùmánù ní kí ni ní èrò kan yà ọkùnrin ní kí ni èrò kan yà ó ní àmọ́ káyà sí wọ́ọ̀ṣẹ́ mọ́ bàánú jẹ́ wọ́n ní tí ò jẹ́ kí òsùmánù ó lọ bá dírì nù ní wọ́n yìí fi ti Usman kún wọ́n yìí fi Al-Badiri wọ́n yìí fi kún Usman wọ́n rí pé Rukaya was sick was she was on sick bed so kò ní lọ kò fìyàwó rẹ̀ lẹ́lẹ́ ní òjò witness Badiri ó dún anẹ́tì kan sì dùn ọ́ náà anẹ́tì wa dé wọ́n ní ló pa ọba dẹ́dà po ìbànújẹ́ mọ́ ètò ló fún wọn níjọ́ náà torí pé bí wọ́n ti ń dé history tí wọ́n níbọ̀ láti bẹ́sẹ̀rẹ̀ inú wọn dùn púpọ̀ wọ́n dúró pé alhamdulillah an jaza wa'ada wa nasara abuja wa azaba al'adaba wa'ada bẹ́ẹ̀ ni wọ́n sọ fún pé mẹ́ta rọ̀kọ̀ọ̀yà ṣe mọ̀ pé súnwọ̀n ah, aráyè jubilate ọmọ ànábì kú táwà máa jubilate ni ó lè sórí fún wa ànábì ni olùfóòmù wà ń fún ọ wà tó fún ọ kò tún pẹ́ kò tún múnà dékí ni ẹgbọ́n tó jìjẹ́ ọlọ́ọ̀sọ ni ìkẹ́ àtọ̀lọ́ náà kó máa bá ó ní làwùkánà ìdáná sáálé tàlàzàwàjì náà kàá nígbà tí mo bá tún ní ọmọ obìnrin kẹta tí àdé òtí ìfẹ́ fátímà ni kí ló dékí ni má fi fún ọ. ẹ bá fọmọ fẹ́ ni eré kalẹ́ bẹ́ẹ̀ fọmọ fún ẹ bá fọmọ fẹ́ ni eré kalẹ́ bẹ́ẹ̀ fọmọ fún ọba fọmọ obìnrin lé fọwọ́n lé fọmọ yọ̀dín tó tàbí tí ọwá náà mọ ọkùnrin lọ mú ìyàwó wá fún rẹ̀ olóòmọ̀ tí wọ́n fi mú wa ẹjẹ́ kan mọ́wọ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu ọkùnrin káàrọ̀ ìdẹ́gbẹ́ ni gbọ́rọ̀ sí wa lẹ́nu pé tí bàbá mi bá mú fún mi ni yọnu wa wà á kérò